الله بعد بيارة إن كنتم صادقين وسلم على عبده ورسوله نبينا الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد سلام من الله وبركاته عليكم جميعا الحمد لله أتيقظكم الله وبركاته بطلق صوى صادلين lórí مما الله ti ṣe alukur'an karim ọba tí a fi ọpẹ́ fún yìí òun náà ni ọba tí ọpẹ́ yẹ ní gbogbo ògbà àti ní gbogbo àtìkù nípa wípé kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ wa nínú àwọn nǹkan tó fún wa ọ̀hún yìí àwa tó fún lọ́mọ ọlọ́run ọba ò gbọ́mọ lọ́wọ́ wa kábíkátì dúpẹ́ fún àwa tó sì fún ní àrísìkì arísìkí oríṣiríṣi lẹ́yìn amáyé èèyàn lè ní arísìkí owó ni sì lè ní o àlàáfíà ó ni lè ní arísìkí ipò ó sì lè ní arísìkí mímà gbogbo àwọn nǹkan wọ̀nyí tá ń pè ní arísìkí yìí tí àbáwò fún wa kò nílò ẹ̀ lọ́dọ̀ wa nǹkan kan náà lókè lọ́dọ̀ wa na náà na náà ṣe ọ̀pẹ́ nítẹ̀síwájú àlàyé tí a bá ń ta bẹ̀rẹ̀ rẹ̀ onẹ́ni anábìwá olókìkí ẹni tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn ẹni tí ọ̀fẹ́ràn rẹ̀ nífẹ̀ẹ́ tẹ̀sí ọ̀fẹ́ràn rẹ̀ nífẹ̀ẹ́ tẹwà bọ́ọ̀bà tẹ́sán lára ànábì yìí ó kù sí láyé kẹfìrí fẹ́ràn rẹ̀ torí ẹwà rẹ̀ mùsùlùmí wa fẹ́ràn rẹ̀ lọ́nà méjèèjì ọ fẹ́ràn rẹ̀ nítorí ẹ̀sìn ó tún wá fẹ́ràn rẹ̀ nítorí bọ́lọ̀ tó dáadáa àrí ìṣọ̀lá ẹ̀sìn wọn ẹ̀rọ báyìí ànábì náà ó náà ní ànábì wa Yusuf àrí ìṣọ̀lá ẹ̀sìn wọn ẹ̀rọ àti sàlàyé fún wa wípé ọlọ́run ọba ti sàlàyé wípé mo tẹ̀sà rẹ̀ mo sì fún ọ ní mímọ̀ ìtumọ̀ àlá mo sì ṣe eré yìí fún ọ gẹ́gẹ́ bí mo ti ṣe fún àwọn bàbá rẹ̀ yẹn ni pé Joseph bá Ọlánílé kí ẹ̀ka ọlọ́wọ́n kó tó wá fún un lẹ́kùn pé ẹni kọ́lọ́wọ́n bá bá ta lẹ́tà tó tún wá bá nǹkan lẹ̀ kó tó ní kọ́lọ́wọ́n bá ta lẹ́tà tiẹ̀ ó kọjá bẹ́ẹ̀ wọ́n náà gbé yẹ̀wò ẹni tọ́lọ́wọ́n bá ta lẹ́tà tó wá jẹ́ pípé ìdílé ọlá ló ti wá ọlá rẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ẹni tọ́lọ́wọ́n bá bá ta lẹ́tà pẹ̀lú ìmọ̀ tó tún wá wá nídìílé mímọ̀ kí nínú ọkọjá bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ títí ọlọ́wọ́n bá ṣàlẹ́sà pẹ̀lú pẹ̀lú tó bá jẹ́ títí pé ilé olówó ló tó ti wá tẹ̀ ó kọjá àtàwọn olówó báyìí lọ́rọ̀ ànábìwá yóò sì kò dé àríyí sọlá tó wọ̀sẹ̀ náà ẹ̀sà ni nínú bíbí ó tún wá jẹ́ ẹ̀sà nínú àná ọlọ́wọ́n wa méjèèjì wá pàdé fún ànábì náà àríyí sọlá náà ọlọ́wọ́n bá ṣàlẹ́sà torí pé ó ti fún àwọn bàbá rẹ̀ nírú ẹ̀sà bẹ́ẹ̀ bàbá rẹ̀ àti bàbá kejì àti bàbá kẹta gbogbo wọn ní wọn ní ẹ̀ka ń tọrọ wọn bàbá wọn ní bí ànẹ́bí ọlọ́run gbogbo wọn. ẹni tá a sì fọ́n lọ́lá yìí kò sẹ́ni tá a fọ́n lọ́lá ẹni tí ọ̀lọ́lá gan àwọn èèyàn ń pẹ̀lẹ́ báwo wá lẹni tá a fọ́n lọ́lá ẹni tá a fọ́n nípò ẹni tá a gbé yìí a tọ́ ọ̀bá máa fún wọn pẹ̀lẹ́ rẹ̀ mọ̀ látàkókò tí mò ń bá ọ sọ̀rọ̀ yìí ẹni tí ò ní nǹkan láyé gan-an ọlọ́lọ́gbà pé ẹlẹ́gà ń bẹ̀ fún nǹkan báwo wáyé ní tọ́lọ́wọ́ bá bá dá ọlọ́lá ọwọ́ àwọn òwe kò tú wàhálà gbogbo ẹni tí ń rẹ́rìn tí ọpọlọ bẹ̀rẹ̀ o nǹkan bẹ nínú tó lè kọjá rẹ̀ àwọn nǹkan bẹ nínú fún àwọn ènìyàn tí wọ́n fi pamọ́ bẹ́ẹ̀ lómi ìtọ́bájẹ́ pípé èròǹgbà rẹ̀ ọlọ́mùbá ní gbogbo ayé ìbàjẹ́ tán bọ́bá rí nǹkan tó dára láì sínú rẹ̀ náà tàbí ẹlòmíì pẹ́ gan débi kọ́ pẹ́ gan dára wọn mọ títí inú ẹ̀ òrí àti ń ba tí ń tí ń bá ọmọ rẹ obìnrin ju ọkọ ọ̀rọ̀ òrí bàbá tí ń bá ọmọ rẹ ju ipò ayé òrí bàbá tí ń bá ọmọ rẹ gan ju ipò ẹ̀sìn gan ọ̀rọ̀ àwọn tó ń jà sí màmú bàbá lọ ọ̀rí gbogbo ẹnikẹ́ni tá a bá ti sàánú bọ́ọ̀lù ló ṣe nínú gbà bẹ́ẹ̀ ní kó ṣe bọ́ọ̀lù bá gbà bẹ́ẹ̀ ọ̀tàkùn làákàyè tó takò ṣẹ̀ríà ṣẹ̀ríà ni ànágbà yóò tó parí ní ọlọ́dọ̀ ọ̀sẹ̀lá a dá ẹ̀ ó sílẹ̀ fún ẹlẹ́gàn ní gbogbo ọ̀nà bí tó ti gbé yìí iná nínú ilé wọn náà ló ń gbọ́ mi láti lé tó ti wá ọlọ́mgbọ́ àwọn tẹ́ ẹjọ́ wà papọ̀ ní ọdẹ olùkọ́sẹ̀ ń bẹ ìdí ọ̀dọ́ kan o ṣùgbọ́n kò kí wọ́n wọ́n ti dàda ṣùgbọ́n gbà pé kó ti rí ọ̀sẹ̀ gbogbo ayé lọ́rùn. náà bí ìsìláàmù ti rí ọ̀sẹ̀ ayé lọ́rùn ìsìláàmù bá dàgbà ń tàbí nǹkan kan tá a lọ́rùn ẹ̀sìn tó bá dàgbà ládùúgbò kan mà pé àwọn akéwì wọn bínú ẹ̀ o sì gbọ́dọ̀ múra rẹ̀ sílẹ̀ Igwe ẹni táyì iná rẹ̀ ní ìbínú yẹn lè jáde síta sílẹ̀ tó bàjẹ́ ìdíkú yọ wà báyìí lóṣù yọ wà máa wọlé á àbúyẹ ju láyà tó ti mọ́ra sílẹ̀. aláǹgbá yóò tún parí ìgbẹ́ láti wọ̀sẹ̀ náà látàrí a dá yìí látàrí ọlá tí Latara ọmọ ya rẹ̀ pẹ̀lẹ́ kò sí pamọ́ra wọn ojú lásán àti ọkàn tẹ́lẹ̀ nígbà tó dójú ẹ̀ wọ́n gbé jáde. ọ̀tá tiẹ̀ náà inú ní oṣù bẹ̀rẹ̀ tí mo bá dá iye rẹ̀ yóò fi hàn jọ. yóò wà pé kí tiẹ̀ ní kí làǹkó parọ́ kẹ́ ẹ jẹ́ ká jẹ́ wọn pé ọ̀tá rẹ̀ la jù. àwọn ọmọ ayáwó yóò sì fún wọn ti ṣe èyí wọn ò ga sí kọ̀ọ̀kan méjì ìlú àná bá a sọ wọn á sọ ti gúrúùpù ẹ fún mi kọ́kán ẹ dábàá Emume mọ̀ràn wa kí láti ṣe fún ìwọ náà ọ̀tá rẹ yọkan ní ọbẹ̀ ládùúgbò ẹni tó jọ́ta rẹ àkọ́kọ́ ni ọmọ pàṣẹ ní ìpín parẹ́ káàkiri tọ́ba jẹ́ lẹ́yìn tí ẹjọ́ sí wọ́n ti méjì àwọn méjì náà tó máa rìn lọ wọ́n ti mẹ́ta nígbà ni wọ́n ti gúrùpù tí wọ́n máa sọ̀tà ṣùgbọ́n kí ló fẹ́ràn sọ bẹ́ẹ̀ tí wọ́n ló fún léyìí tó ń pẹ̀ tẹ̀lé lórí ẹnikẹ́ni tí bá ń pẹ̀ tí bá ń sọ sẹ́yìn nìyẹn nítorí orí ọlọ́run ọba ti bẹ lọ́dọ̀ rẹ̀ ọgbọ́n ọba sọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ torí pé ní ń bẹ lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ sọ̀tà rẹ̀ ní kí tágbára ẹ̀ ta lókun àlọ́ tọrọ bá yẹ gbogbo tì ó gbogbo fi ẹni tí ọ̀rẹ́ gbogbo lálẹ́ náà àlọ́ ẹ̀ ta lọ́wọ́ àpòjú ọlọ́run ọba nínú ìjà tí ó wà lẹ́yìn èsì

tá a máa ń fi ọ̀rọ̀ yìí dájú là tọ́ba torí là ọ̀dájú tọ́ba torí kọ́ọ̀tì ọ̀dájú tata tàbá wa fẹ́ tún àárín àárín pé ọ̀dájú òkè ọ̀dájú tata torí pé là ọ̀dájú nù kọ́ọ̀tì saka ó pè lakọ́dé káàní ọjà ló saka pé káàní àti yusuf àwọn ìwádìí yìí àyà tó ti dá ìrìn. lakọ́dé káàní. كنتم وإخوته آيات للسائلين أسيرين nínú tán anábìwá Yúsúfù dábẹ́ tọ́gbọ́n ẹ̀yìn àlẹ́sọ́láṣọ́ sọ́ra ara àwọn ẹwà àwọn ìtàn tí ń bẹ nínú al ẹni tá pàtàkì láti palẹ̀ mọ́ láti bẹ̀rẹ̀ àtúnwájà ìyá tó wá fẹ́ palẹ̀ nǹkan kan máa fún kí nìkan náà ní pí lọ́wọ́ mà wípé ìtàtọ̀ ọ̀fẹ́ gbọ́ yìí kìí ṣe ìtàn lásán kí lọ bẹ́ẹ̀ ààyà ìjà àyà ààyà àwọn àgbọ́ronú àgbọ́tàǹfààní àgbọ́torí eré tá a bá lò ojútùú ọ̀rọ̀ lọ́rọ̀ bá fẹ́ lójú ọ̀pẹ nínú ìtàn ànábì Yúsúfù tá a pa fún yín ló pé àyà àwọn onímọ̀ ní ìtumọ̀ àyà tó ń ní yẹn ni pé mírí ọ̀pẹ nínú ìtàn Yúsúfù tá a fẹ́ fún yín ìtàn ànábì Yúsúfù tá fún yín mírí kò wà mírí tí wọ́n ti yàn sínú tí wọ́n fòkùn jù ní alkọ́ náà ni wọ́n jù ní ẹni tá a ti di kòtò tẹ́gbẹ́ ọ̀kan tẹ́sẹ̀ rẹ̀ ọ̀yẹ̀ tí ọ̀fẹ́ tẹ̀ kú tí wọ́n kò ní mẹ́ ẹni tá a ti di kòtò tá a ti máa pé ẹnìkan kó tiẹ̀ tètè wá láti yọ jáde mẹ́ tí òfin lè dá jáde. sẹ́ni tí ó ní ẹ̀ńtẹ́ ẹ̀dì tí kò tó ló sì darí àwọn èèyàn kan wá pé ẹ̀yà bẹ̀ ẹ̀ sì yájú kò tó mi ẹ̀wò kò tó mi bẹ̀ kò tó mi kò tó mi nínú kò tó yẹn wọ́n sì yà bẹ̀ símẹ́ríkọ̀ ọ̀rẹ́ símẹ́ríkọ̀ sí bẹ̀ ni kí ẹnìkan bímọ mẹ́wàá àbí mọ́kànlá. àbí mẹ́tàlá kó fi mọ méjìlá kọ́ wá jẹ́ sí pé èyí ìkan nínú àwọn tó lọ́wọ́ ìjọba lórí àwọn tó kò sí. àmì ọba ẹ̀mí méjì kò iná ẹ̀ kí nìyẹn orí obìnrin tó dáa tán kó sì ti ráálẹ̀ fún tán kó sì ti gbogbo sẹ́sẹ̀ yàn máa ń ti fi hàn ní bóbìnrin ń ṣàtìpọ̀ kọ́lọ́wọ́n ó sì níbẹ̀ kò sí ni wọ́n lè ṣe. Iṣẹ́ ìyanu lọ́wọ́ bá fi ní ayá àwọn àmì àwọn àmì àwọn àmì tí gbẹ́mìlì ọ̀nbẹ lára àtàlẹ́wọ̀lẹ́ àyíkò Ṣùgbọ́n àwọn yóò máa ma àwọn àmì náà lè ṣe. Ẹ bá bèèrè túmọ̀ lórí lèṣẹ́ ìní ẹ bá béèrè lẹ́wọ̀n ẹ̀yà àwọn àyà tó ọ̀bá ti béèrè ó sì máa ń káwọ́ tó máa kọjá bẹ̀lẹ̀ mẹ́wàá ó lè jẹ́ àǹfààní ṣùgbọ́n béèrè àyà yìí kí ni àmì ọlọ́run ti mẹ́fẹ́ wọ́n sàlàyé ẹ̀ ìtàn yìí tọ́sẹ̀lẹ̀ títí ànábì Yúsúfù yàrá ìṣọ́ra tó ọ̀tẹ̀lẹ́ tí kàkà kàtà ní kí ni táwọn ẹ̀rẹ́ lè jẹ àǹfààní lára rẹ̀ àyà obìnrin wọ́n sàlàyé ẹ̀ bí yẹn wọ́ ẹ̀wọ̀n gbòòlò ẹ̀ kó sí kíkọ́ dákẹ́ kọ́ pa àrùn síbẹ̀ náà àbí yóò sọ ẹ̀bùn tọ́lọ̀ ń fún àbí yóò ti tẹ́lẹ̀ tọ́ba kàtà ànábì àdéṣọ́lá tó wọ̀ sẹ́lá ọmọ abẹ́lẹ́ wọn ti tẹ̀wọ̀n kí èmi níbi ní ìgbìmọ̀ pé à ń jẹun à ń dúdú lẹ́wọ̀n ó lè pẹ̀lú ọpẹ́ pẹ̀ mú ọpẹ́ nígbà tó pẹ́ yìí kọ̀ mọ́ níra torí pé ti ń ṣe níbẹ̀ tí wọn náà bá bọ́ sí pé ọlẹ́ wọn ọlọ́mọdé alẹ́ wọn mí ìyá máa lẹ̀ wọ́n torí òdodo ń gbà rẹ̀ kí ni gbogbo ẹjọ́ wà lẹ́wọ̀n rẹ̀ méjì ọjà máa sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ́ ń sáwọn ẹlẹ́wọ̀n ìyẹn rí bẹ́ẹ̀ náà wọ́n tẹ́wọ̀n yẹn àṣìṣe lẹ́lómi ṣe lásán mistake ẹlòmí ìrọ́ ni wọ́n pa àmà tó fi dẹ́wọ̀n ẹlòmí ti lẹ́bùn fi di fẹ́rẹ̀ tàǹfààní bá wà wà níta tó ti wà lẹ́wọ̀n láti lọ́dún mẹ́wàá kí wàá ní táyà sì lè mẹ́rin náà wà dá wà níta lọ́dún mẹ́rin ẹlòmíì bọ́yá bíríkì lè àyè tó bá rẹ ilé fún yín báyìí ẹ̀ẹ́fẹ̀ lè máa fún tẹ̀ ní kan lọ́dà ó ti wà lẹ́wọ̀n mistake ìdẹ̀lọ́gbé jẹ́wọ̀n ẹ̀ẹ́ ní tún ilé ń bẹ̀ kọ́ máa sàǹfààní bára gbóró lọ ẹlòmíì ń bẹ ìmọ̀ ń bẹ ọpọlọ ń bẹ brain wà ẹ̀jọ́ láyè tó nípa báyìí tó o bá béèrè nígbèsẹ̀ kọ̀ọ̀kan dáa fún ànádọ́wà yusuf ló gbé nínú ìtàn yìí tó ọba béèrè rẹ̀ ọmọ rí àwọn ààyè ọlọ́run ọba ń bẹ̀ ṣùgbọ́n ò lè mọ̀ àti kó o béèrè làbádìkà náà bí yusufa wà ékọ́tì ààyà tó lè sa ìrí. làbádìkà náà bí yusufa wà ékọ́tì ààyà tó lè sa ìrí. ìtọ́nà wa wí ló ní wà ékọ́tì.

ṣùgbọ́n àwọn ẹ̀fọ́ fẹ́ ṣe iṣẹ́ ẹbí pẹ̀lú ànádùn ayé oṣù lẹ́yìn ìgbà tó bá ti fún ọ tán wọn ọ̀gá ti lẹ́yìn náà ọ̀rọ̀ yìí ti kọjá wá mítìn mítìn tí jókòó nínú ẹ kí ni ti kọ́ ọ̀dọ̀ mítìn àlùkò wa òun náà ní pé ọlù àwọn eléyìí máa mítìn ṣe láyé èmi ọmọ mítìn bí àwọn abẹ́sẹ̀ mítìn ìbàjẹ́ bí wọ́n ti ṣe gan rẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ ẹnì kí n lọ mítìn ìbàjẹ́ kọ́ wá lọ wípé ẹ bọ́dà yẹn láti jókòó tá a bẹ́sẹ̀ mítìn bọ́dà yẹn tá a bẹ́sẹ̀ wípé abẹ́yẹ lága abẹ́yẹ àga nídìí ẹ ẹni bí abẹ́yẹ ọ́nẹ́kù ẹ ọmọ mítìn ìbàjẹ́ mítìn ìbàjẹ́ ìjọba ẹ kọ̀ọ̀kan sọ foundation tí ó jẹ́ kí inú bí gbogbo ẹ lọ́wọ́ ẹ̀ tí ẹni tẹ́ fẹ́ bá jẹ́ ẹ̀jẹ́ ẹ wú ọkàn wọn ẹ rù wọn lọ́kàn ibi ibi wọ nígbà tí ara bàbá rẹ̀ ọ̀yà tó kẹ̀mí kan lọ́kàn ẹ̀ lọ́kàn ìyẹn bí máa ń ẹ̀mí kan náà lè yẹn ní tó kẹ̀mí kan lára rẹ̀ tó lọ bá ibi kọ̀dọ̀ ọdún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ létí yóò wà máa wí àléébù onítọ̀hún nìkọ̀ọ̀kan tí gbogbo jàmá ó fi gbà pé yẹ ẹ̀ ìkọ̀kan yìí ni pé àbọ̀rọ̀ kálá rẹ̀ o láì parí ọ̀rọ̀ ní ọkùnrin wọn mọ mítìn jẹ mítìn ìbàjẹ́ títí rẹ̀ àmìkan ẹ̀ ń bá lọ mítìn ìbàjẹ́ tó bá ti lọ rí tẹ́ ẹ̀ bá tí ó bí ẹ́ ṣe ẹ pè sí méjì lórí ọ̀rọ̀ padà àwọn kan sọ pé èèyàn rẹ̀ àwọn kan sọ pé èèyàn burú tòmọ́tò ọba máa ṣe dáadáa ó ti kó sí gbogbo wọn lórí tí gbogbo wọn ó ti gbà pé èèyàn burú ni lẹ́yìn wá gbà náà ẹ̀ẹ́dọ̀ wa òfin tẹ lórí ẹ̀dá kálukọ́ tó gbà náà. ǹjú wọn wí wọn ní ìkọlù. ìkọlù tó àkókò ìlà ti jọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ tó kalẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ kalẹ̀ yìí ẹni kú kẹ́ẹ̀dọ́ kú ebi abẹ́ kan náà lẹ́ti bákan náà la fi òun náà ló fi tó bàbá wa yìí ó fi wá ó fi ní náà ṣùgbọ́n yìí wá lọ gbogbo ẹni ni Ìjà kí ó níbẹ̀ ní ìfẹ́ lọ, bàbá tí ń lọ fẹ́yìn tẹ́ jẹ́ ẹlẹ́kọ̀ọ́ kí ó dáadáa, á sì yà sọ́dọ̀ àwọn tó kìí náà, ẹ̀yìn ẹ̀bà ní. Àhápù ìlà àríyìnà. Àhápù, ìtí mẹ́fẹ̀ẹ́ á fà á lò pẹ̀lú ìnáwó àbí máa ń gbọ́lá fún nǹkan jù kan lọ. àhápù làwọn ọmọ wí wọn ò lọ pé àti òṣèpò ìyẹn ti wáyé pé bàbá wọn yìí àwọn ọmọ gán kọ̀ bá ń pè ọ́ fẹ́ràn àwọn náà ní abilo kí ni àhápù àwọn ọmọ mẹ́wàá yòókù yìí wọ́n gbà pé ànábì Yusuf fẹ́ràn àwọn ní abilo àhápù ṣùgbọ́n ìfẹ́ tó ní dáwọn yìí tí tó ní sí ti yóò tó ọ̀pọ̀ ju ti àwọn ẹ̀rọ gbogbo àkókò. àǹfààní kan tó máa wà ń bẹ̀ òun náà ní pé rẹ bàbá ìfẹ́ méjì ní òkè àdìlẹ̀ èmi ò rí bàbá àwọn ọ̀fẹ́ fẹ́ràn mi gbogbo ẹ̀yin ìyá tẹ́lẹ̀ máa ń sọ pé ọ̀fẹ́ràn wọn ní èrò ni kò sí bàbá tí ọ̀fẹ́ràn mi ọ̀ bá sọ pé ọ̀fẹ́ràn lágbájá ju lágbájá lọ ọgbà ẹ̀yìn alámọ́ta yìí púpọ̀ ah, ọlọ́run ti ọlé rẹ̀ lọ́mọ sọ fọ́ pẹ̀lú àwọn àmà ó kórìíra àwọn ọmọ sí bàbá rẹ̀ wọ́n ìyá náà gbọ́dọ̀ gbé wọ ìyá tó ń bínú fún bàbá kan fẹ́ràn ọmọ kan ọmọ tí ọ̀gá bí ó ní ìtẹ́tọ́ fẹ́ràn jùlọ lọ́mọ bọ́dọ̀ ní definition ni ìdí ìdí control ọlọ́run ní ìdá wọ́n ní kí wọ́n ti definition fẹ́ kò sẹ́ni kan tó lè ti definition fẹ́ gbogbo àwọn onímọ̀ definition fún ìfẹ́ àbí tàbá ní kíni fẹ́ tàbá ní kíni fẹ́ kíni abáfẹ́ràn ló ń bá ti ń pè wá ntọ́kọ sẹ́yìn. abáyé agbọ́dà kí ni tí wọn àbẹ̀rẹ̀ òkú náà ni kí èèyàn máa fún ẹni tí abáfẹ́ràn ní gbogbo bá fẹ́ sí wọn. ìfẹ́ yìí definition torí pé tèsí kálukú ọ̀yà sọ̀tìra wọn. ìfẹ́ wáyé ni kò sí kọ̀ǹtò ọlọ́run lẹ́bàá nìkan láti dá ìfẹ̀tì ẹ̀ náà lẹ́fẹ̀ẹ́ tún láti làwọn alátàtì bí máa dojú ẹni tí ò fẹ́ra wọn méjì wọ́n fi dojú wọn para wọn wọ́n bá sì máa fẹ́ra wọn ní túláàsì mọ̀jọ́ bá wọ ọkọ̀ báyìí tójú bá là yọmọ ìgbé bó mo ti rí wọ̀ ìgbà bó mo ti pàdé ẹ̀ ojú là ọlọ́run ní máa ń dá ìfẹ́ dídá tọ́lọ́ wọn ń dá ìfẹ́ yìí lóbi jẹ́ sí pé ẹ̀dá yẹn ọlọ́run ọba òní ti wájú èrè ìṣirò eléwu lálùfẹ́ àná ṣùgbọ́n wọ́n bàbá àbí wọ́n màmá ọ̀rọ̀ ẹ̀mí hàn àlẹ́gbẹ́ ọmọ ìhàmẹ́ sọlọ́lá wa tó bá ti di ní sẹ́nọ́tà àwọn ìyàwó ẹ̀ lòdì àdá kọ́ńtánì tí máa àmì kì fọláyàtà ó ní tí máa dà àrẹ́rẹ́ ní eléyìí ní ìpínpín tí mo lágbára láti lè pín mo lè pín ohun alẹ́ mo lè pín ohun alẹ́ fáwọn ìyàwó mi pé ìwọ ni Monday ìwọ ni Tuesday ìwọ ni Wednesday ìwọ ni Friday títí dé parí mo ti pín ṣùgbọ́n kọ àwọn nǹkan kan tí ò ṣe é pín ìmọ̀lá amúlẹ̀ wọ́n lọ́n àlẹ́bìnrin bẹ́ẹ̀ lọ́nà wọ́n lọ́n wọ́n ti nílé eré yìí tí ń lágbára ẹ̀ torí pé ìfẹ́ kankan ìlágbára ẹ̀ ìyẹn ni pé ìfẹ́ ń bẹ lọ́tọ̀ wọ́n ti bí anábìlẹ̀ tọ́lọ́gbà wà ìlú من أحب الناس إليه من أحب الناس إليه ẹ̀gbọ́n yìí náà máa pín ìfẹ́ òsìkọ́ ìfọ́ náà fi ọ̀gá náà ṣe é ta lọ fẹ́ràn jù rí بل a الناس إليه قال فهم على جميع عائشة قال عائشة على جميع صلى الله عليه وسلم jókòó ẹ̀jẹ̀ ìlé obìnrin ìfẹ́ òde yín bọ́bá jẹ́ tí wọ́n kọ ọ̀rẹ́ ọ̀fẹ́ràn rẹ tí wọ́n gán àbí fura hàn múnú àwọn náà. àwọn ọmọ kan tẹ́ bá dàgbà wọ́n fura bó ti wulẹ̀ ti tó wọ́n mà ṣùgbọ́n má gbèlè nínú tẹ́ ẹ ti bọ́bẹ̀ fún kí fún jẹ́ nìkan lọ ṣùgbọ́n àwọn nǹkan kan wà sí náà ní ìfẹ́ gangan fúnra rẹ̀ kọ́kàn alábìnrin ìpalára fóònù fíìmà wọ́n ni. tàà lọ fẹ́rẹ̀ ìgbèrè àjọ́jọ́ ní àìyíjà ní à ọdún ìgbàlódà mínà lórí ìjà ẹ̀tọ́ bá ń bèèrè bèèrè ọ̀tọ̀ ní tọ́ba wa ọ̀tọ̀ ní pàdé kan ní bèèrè lọ́dọ̀ àjẹ́ lọ́lọ́gbà wà ní láti wà láì níjà yọmọ bí wọ́n lè wà máa fi léèrè ní ó sì wà bóòlù àtẹ́sí ọwà tá a lọ jù nínú àwọn ọmọ rẹ ọwà túmọ̀ ìdá ló lè sọ tọ́lọ́ bá wà nǹkan sí tí ìbá sọ̀rọ̀ èsì tí ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀mí ó lè dá sí àwọn ìyàwó ìwé ti pọ̀ wọ́n wá tó fi léèrè pé àà ah, obìnrin ká ń léèrè táwọn ọkùnrin mọ bá wá nínú àwọn ọkùnrin kọ́ta lọ fẹ́ràn jù wà ẹ̀lẹ́bí abẹ́mà tó gbogbo ẹni lẹ́yìn káàkiri àwọn ọmọ abẹ́mà àbúrò ara obìnrin tí mo dá kó náà mo tó àwọn ìbéèrè pé kò dé bọ́lá wọn bá ti dá tó ọba ti gbà fọlọ́ wa kàmá di wàhálà ní ẹ̀yin ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ẹni ò ti fẹ́ràn ẹyin déédéé ṣùgbọ́n yóò ti déédéé nínú ìkẹjọ́ máa fún yín mọ́tò ọba ń gba abẹ́mi níkàkíníkà mọ́pẹ́lẹ́ mu wà tí ọ̀dà tó sì yẹ jù bẹ́ẹ̀ lọ kò sí ìwọ ìyàwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí lè fi jẹ ha wa ti wá fẹ́ ìyàwó o ṣùgbọ́n owó ní orí tiẹ̀ tó o bá ti ṣe déédéé ní gbangba tí kọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ló lè kọ̀ tó rẹ̀ wá máa sọ pé bàlá táà fún mi ní máa tó bá dàbí ti sọ ìwọ lọ́wọ́ tó ìtumọ̀ lágbára lọ sí o wà ní ìtòkù náà kàn yín ní lágbára ẹ̀ mo sì máa bó ní mílíọ̀nù má mílíọ̀nù rẹ̀ jáde sí àmọ́ ìyọ̀ lọ́wọ́ eléyìí lọ́sẹ̀rẹ̀ sí ànágbà òfurufú tó sọ́pọ̀ lọ́wọ́ bá ti dá kan yín

torí bí kò kọjá agbára ẹtí ọ̀la máa jẹ́ pèmí pẹ̀lú ìrìn mà á àwọn yorùbá náà máa fi ìfẹ́ bí ọkọ̀jú njẹ́ mi ìbọn fọ́jú mi bí kọ̀ọ̀fẹ́ ni kankan kọ́ba ti ní wọlé kí ọ lára báyìí ti ọ̀dà ọmọ akọ́dá ètò ọmọ abẹ́ ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run abẹ́ ọ ní tí fún wa níbẹ̀rẹ̀ ayé lópin ayé wa tí ó lò dára fún aláàbò yá mà tí òjá fẹ́ràn wa. nígbà fẹ́ràn tí ó kò bẹ́ẹ̀ ní wa tí ó kò bá yé wa ọ̀rọ̀ ọjà fẹ́ràn rẹ̀. ẹlòmíín ní ìsìn igbó ní mo bá ti ọ̀fẹ́ rẹ̀. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìgbó tẹ̀sẹ̀ kalẹ̀ ó lè gbà wá. wa ti fi àlọ́ fún mọ́ mi tó bá ti láàyè mọ́kìrìbì ju báyìí á oṣù náírà ẹ̀kọ́ ti ọjọ́ ọba mi yọmọ tíyẹ̀jì àwọn yàrá dáká bẹ́ẹ̀ ìfẹ́ tiẹ̀ tọ́lẹ́ǹdẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́nu yóò pè ọmọ ayé jẹ ní àwọn ẹ̀rọ ọmọ ayé ọmọ ọdún bẹ̀rẹ̀ ẹ̀ ìgbà jẹ́ tí ó kó bá wa nínú ẹ̀sìn àti náà yé wa mẹ́tì àgbẹ̀rẹ̀ láíláí àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀. ahabu ila àdínà mẹ́nìnà ahabu ila àdínà tí mo ti ká kéwù gàdùn àti sọ̀rọ̀ kéwù ahabu ahabu afaalu tẹ̀fúrì àwọn fẹ́ẹ̀fù dáhà máa ń bọ́lá fún nǹkan ju nǹkan lọ nínú ìdíkéwù tọ́ba wáyé ó tó láti ká mú ń ta gbọ́lá fún jù lọ́wọ́ tàbá ń rọ̀ṣí ahabbu ilayya min abdullah min abdullah rọ̀ṣí ìdí yìí mọ́ láìkí ẹ̀ ju abdullah lọ àwọn ọmọdé àfàà méjèèjì rọ̀ṣí ahabbu ilayya min abdullah ila wọ́n á máa lò lẹ́yìn ahab afáàlù kẹfì wọ́n máa lò ìlà lẹ́yìn ahab tó bá ti ní ahab tàbí afdal wọ́n máa lò ìlà nígbà a bá fẹ́ mú afáàlù tá a fẹ́ lọ gbóyè sọ ẹni. ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ kì í ṣe ta gbọ́lá fún un mọ́tà bá fẹ́ forí ẹ̀sẹ̀ ta gbọ́lá fún mi lárò ọ̀sọ̀ wípé rọ̀ṣí àhàbọ̀n min abdillah tàbá fẹ́ mú afdọ́lù wa àwọn abẹ́lẹ̀ kò ní ẹ̀tọ́ ẹni tí alẹ́ nìkan lọ́lá jùlọ mílíọ̀nù rẹ̀ méjì. ọ̀sán ìgbé rọ̀ṣí àfúrọ́jù mí abdullah ó ní pé àfúrọ́jù ìlà abdullah. tabatu wá ní ìlà lọ́mọ pé mo ní mẹ́sàn-án ìta abẹ́ pé kìíní ń lọ́lá jùlọ kò ní wá lẹ́yìn ìyẹn lọ́wọ́ àtẹlẹ nábìlò ìlà àhábù ìlà àbìnà ẹ̀rọ sọ pé àhábù àhábù báyìí pé wọ́n fẹ́ dárúkọ lórúkú ni àbí ara wọn ló jẹ́ ìjọba àhábù mìnà ìdánwò wọ́n máa ń dárúkọ bàbá wọn tó jẹ́ ní kẹta lókè ìlànà wọn lò kí o sì mọ̀ bí a ti fẹ̀yìn tó bá máa lo àwọn afáàlù tẹ̀sí tó fẹ́ dárúkọ ẹni tó fẹ́ sọpọ́ dáa ẹnìkan yẹn lọ ọwọ́ òfin mẹ́rin tẹ̀lé tọba bẹ́ẹ̀ sọ wípé ẹni tó dáa jùlọ ní òjì fẹ̀mẹ́sàn rẹ̀ ẹni kẹta míì lọ́fẹ́ dárúkọ ìlàlọ́ ìlàlọ́ àwọn àtúntò wípé bàbá ni wọ́n ń sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ wípé Yusuf ó dáa ju bàbá àwọn lọ wọn ni ahabu ìlà àbíyàn ìkọlù la yóò tó wọ àpò àhàpù nígbà táwọn ọmọ ẹ̀yà rẹ̀ ó sọ wọ́n àwọn ọlọ́kùnrin rẹ̀ wọ́n ní àbíyíná yóò fi yọ ayé pé àwọn ẹni àwọn gbà tó ti bọ́rọ̀ lérí bàbá wọn náà ní jẹ́ bàbá wọn lákùnrin wọn yẹ wọ́n ní àhàpù ilá àbíyíná mi ń ọfẹ́ràn Yúsúfù jàwá yìí lọ ṣùgbọ́n kò yẹ kó fẹ́ràn Yúsúfù jù wá lọ tẹ̀lé méjì lọ́wọ́ foundation àkọ́kọ́ ni ìpé bàbá wa ẹ̀yọ́ ọmọ yóò yẹ jókòó ọ̀gá ẹ̀gbọ́n wọn fún ọjọ́ sẹ́ẹ̀mà tó tẹ́lẹ̀ bàbá wa fẹ́ràn Yúsúfù jù lọ foundation àkọ́kọ́ eléwùn kan ti fọ́kọ́ bá nǹkan jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ونحن عصبة ونحن عصبة ọjọ́ lẹ́yìn àwa sì ni àwa la pọ̀ jù tẹ̀lé gẹ́lẹ́ wọ́n ní àwọn ni àwọn pọ̀ jù ẹ̀rí làgá yìí táwọn bá ti pọ̀ jù àwọn pọ̀ jù àwọn méjì làwọn yẹn mẹ́wàá là ọ̀tọ̀ ọ̀yà méjì ló bí àwọn mẹ́wàá náà èdè yà kù ṣùgbọ́n gbogbo wọn forí wọn forí korí papọ̀ wọ́n ní òní pé pípọ̀ yẹn ó yẹ kó jọ bàbá àwọn lórí ju kékeré lọ àwọn tí lòkú gbogbo tó bá pọ̀ yẹn máa mú orí wá gbogbo tó bá kéré orí rẹ̀ kéré ìdí àwọn olùkọ́ yẹn mọ̀ pé àwọn ìbá máa pé ẹ̀kan tó tó ara lọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọn wọn mọ̀ yẹn wọn ò sì mọ̀ yín pé àlẹ́ àìbùrọ̀ lẹ́yìn ìtàkùn kẹsàn ìdáàbí máa bá lò nǹkan kìí bá pọ̀ ṣùgbọ́n ìdáàbí máa bá lò nǹkan àbíkọ̀ bó bá ti rí bẹ́ẹ̀ ká bá kó nǹkan kan wá lọ́yọ̀yọ̀ tó pọ̀ kalẹ̀ nìkan tẹ́lẹ̀ kan sì lẹ́yọ̀ kan wá tó yanjú àbálò ìlú ìtọ́pọ̀ yẹn wọn ò máa pé pípọ̀ ọ̀tá àwọn kò tẹ́yọ̀ kan ti rí wọ́n ní wà ní àṣìṣàn àwọn ọ̀gbà àwọn alápọ̀jù kọ̀ yẹ kọ́ fẹ́ràn yóò túbú jà wá lọ báwo ló ti fẹ́ràn yíṣu jà wà lọ àwọn alábọ̀dì ǹjẹ́ ń pè ní ọ̀sùpà òun náà ní nọ́mbà tọwọ́ tẹ́ láti tírì ǹjẹ́ ń pè ní ọ̀sùpà ọ̀sùpà yìí tá a bá wò bí ọ̀nà mẹ́ta ló ti wáyé nínú àlùkùránì ọ̀sùpà ìtumọ̀ kan náà nìkan wà ní sọ́tún náà méjì wà ní sọ́tún àtàwọn èyí tá a wà ń bẹ̀ náà lọ ti bọ́ yìí òun náà ni àyà tí a kà yìí ṣàfàgùn àyà rẹ̀ wà lẹ́nu ọ̀sùpá. ìkọlù làyúntúkù àkúrò àkàkù ìlà àbínà mìíràn wà láyún ọ̀rẹ́gbàgbọ̀n nínú náà bá dáadáa. ضلال مبين قالوا لئن أكله الذئب ونحن عصبة قالوا لئن أكله ونحن عصبة لئن أكله الذئب قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. إنه سورة النور ọlọ́wọ́ bá sọ pé iná ńlá tí iná já òun lè lè lè. iná ńlá tí iná já òun lè rí ìrúbà kan. mẹ́rin kọ́. iná ńlá tí iná já òun lè rí ìrúbà kan. Àyíkẹ́ta ni ọ̀fà, ìdáhùn ìnáwó ọ̀fà ni jàmáà. Àwọn ọ̀fà yìí wọ́n ètò ìrẹsì pé kò ní ṣíngúlà. lóra náà òtìlẹ̀ yọkàn àgbẹ̀ abẹ́mú fàgbẹ̀ wà wọ́n fà wọ́n fà bí ìjàmá náà bí pàtàkì bí ìjàmá náà àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ti wáyé náà. ليس وصفا لكن وصفا وأتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة لتنوء بالعصبة من الرجال قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين نعم على عصبة عصبة على عصبة لا فاوين هنا ألف الإسلام بيان تجو فاتا عصبة مفردة kọjá sí pé kò sí alibàdámù rẹ̀ ó láwò àwọn àlẹ́ ọ̀sùpàtì ní alibàdámù ìdílọ́jọ́ pátá yẹn ọ̀nba tó wá gẹ́gẹ́ bí àwòrán tó láti yusuf bá ń kàràpẹ̀ ìtọ́wá gẹ́gẹ́ bá àwòrán tí yusuf ti wá yìí mẹ́ta náà ni ṣùgbọ́n ìṣe wá bóyá mẹ́tòkù kan tó jẹ́ alibàtí náà òun náà ni àlẹ́ ọ̀nba bilal wàlúwà èyí tó dáwà ní jẹ́ pé ọ̀nba mẹ́ta yìí kò sẹ́lẹ̀ kẹrin bọ́ọ̀n jẹ́ ìjábọ̀ ìlà ọ̀nba ọ̀dọ́ òun náà ni kí ni jamaa jẹ́kùn jamaa ní ọ̀sùbà àwọn ọmọ yìí wọ́n sọ pé wà náà ní ọ̀sùbà jamaa ní àwọn táwọn wo jamaa ní wa báwo ni bàbá wo ti wá fẹ́ràn Yusuf ju àwa jamaa lọ. Inna abana alafi kọ́lá alim mubin. Wọ́n wá ní nígbàtọ̀ wá rí báyìí wọn ò sí ìbẹ̀rẹ̀ ìdájọ́ kan lórí ẹ̀ wọ́n kọ́kọ́ fẹ́ sí ìdájọ́ lórí bàbá wọn náà wọ́n fẹ́ parí ọ̀rọ̀ lórí bàbá tó bí wọn náà títí ànábì wa yàkó wọ́n wá ní iná àbáná. iná àbáná láfi ìdọ̀lá lè wọ́n lè dájú sáká bàbá wa tó bí wa tó fẹ́ràn ọmọ kékeré dàgbàlagbà lọ làbí ìrọ̀lá rẹ̀ ń mú bí. láti ìtọ́lá rẹ̀ ń mú bí. ọwà ó ti wà lójú ọ̀nà àánú tó lágbára jùlọ bí bàbá wa ti sọnù ìdánwò ni wọ́n ti dájọ́ lórí bàbá wọn bàbá àwọn ti kí ni olùsọ̀nù ìnà àbáyá náà làbí ìrọ̀lá rẹ̀ ń mú bí. bàbá wa ti sọnù làbí ọ̀bọ̀lá ẹ̀ mọ̀jú bàbá wa ti sọnù ó ti wọ́n wúlọ̀ àwọn ọmọ ẹ̀yà sọ máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n èdè arabic ọ̀yàtọ̀ sí èdè yorùbá tí ọmọ kan bá sọ pé bàbá bàbá ẹni sọnù pátá pátá pátá ó ti sọ bàbá ó ti tọ̀ ó ti rí sí ó ti kọjá lọ àwọn bíbà ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ìtọ́jọ́ ní pé gbólóhùn nìyẹn torí kí wọ́n lè fi jẹ dáadáa nínú àyà yọ sóra yìí wọ́n wá wọ́n pé ká ló ń dọ̀lẹ́ àlù ká ló pé èèyàn sọnù pé nìyàn lọ́dọ̀ tí wọ́n ní òkú àbá àwọn sọnù tí ò pé sínkùsìn tí ò pé lójú ojú bá wọ́n mọ́ àríwá ìkọ́wá pé wọ́n lọ́ọ́ pé à olùsọ̀nù pátápátá torí pé àwọn àlẹ́bí àpò wọ́n yóò bàbá wọn olùsọ̀nù wọ́n ní bàbá àwọn olùsọ̀nù ní ọ̀nà ìsọ̀nù ìtumọ̀ dọ̀lá àbọ̀lá àlùjáàmì ní ìdíbi bọ̀lá àlù tí ìwọ̀gbọ́ yìí jábàlẹ̀ ìyàwó àgọ́ọ̀lì ẹni pé ìyẹn la máa ń àwọn tó غير المغضوب عليهم ولا الضالين أما أولي ضالين أما كفار أنا من اليهود أتوانا نصارى أما أنا ضالون ìpìlẹ̀ dọ̀láàlì náà ní kí wọ́n pé èèyàn òsì lójú ọ̀nà ẹ̀sìn Islam ìpìlẹ̀ tó ẹ̀yẹ àti tí nǹkan kan bá túmọ̀ ẹ̀ pé kì í ṣe ìtọ́nà ẹ̀sìn ntáwọn ọmọ àyọ̀rì àbúrò mí ní láàrin ni pé lábí ìrọ̀lẹ́ àlẹ́ fún mi bàbá àwọn oṣù wà nínú ẹni tó ṣe mistake tó ṣe jẹ́ni ṣòkòtò wa mistake ni tó máa gbà láàrin lọ́dọ̀ tó mistake náà ni wọ́n tó máa gbà láàrin lọ́dọ̀ tó wọ́n wá fi mọ̀ bí ìrìn sí wípé mistake tí bàbá àwọn ṣe kò sẹ́ni dáwọn fi lọ tí ò ní dalẹ́ ìtumọ̀ mọ̀ bí ìrìn ọ̀ràn púpọ̀ ọ̀bámá gbogbo nílàkà ìlọ́mù kó lẹ́yìn tó làkà ìtọ́mù ìlọ́mù pé bàbá àwọn ọmọ ṣe. àwọn fúnra wọn ni wọ́n ń ṣe ìdájọ́ bí yàn bá ti tẹ̀ àbí yàn bá fẹ́ ṣe ìdájọ́ lórí nǹkan méjì ìpìlẹ̀ ní pé ká fi lọ ẹnì kẹta wọn ò fi lẹ́nu kẹta tó ń ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀rí nǹkan. ìdájọ́ fún bàbá àwọn fẹ́ràn ọmọ kẹjọ nìkan lọ fúnra wọn ni amújáde fúnra wọn náà wọ́n sọ pé bàbá àwọn ti ṣe ẹlòmíì lẹ́yẹ kó sì dájọ́ láàrin wọn ìjọba bẹ́ẹ̀ ti léde ṣùgbọ́n àwọn náà wọ́n ń dájọ́ fúnra wọn àwọn náà wọ́n ń rò àwọn náà ni wọ́n ń pa àwọn náà ni wọ́n ń dè. eléyìí ti fi yọ ayégbé bọ̀láàlì nínú àlùkòrò àánú ìtẹ̀lé mi a máa túmọ̀ sí kókó a sì máa túmọ̀ sí nǹkan tí èsè kókó. ìkan nínú ààyè tí òtún túmọ̀ sí kókó ìná ìlà ìdá wáyé tí òtún túmọ̀ sí pé kèsì ẹ̀tọ́ sọnù ní ọ́ alìgbáńtà bọ́ọ̀lù oní mistake ní ọ́ alìgbáńtà bọ́ọ̀lù ẹ̀tọ́ sì dé ní ọ́ ẹ̀tí ẹ̀ sì ń pè lẹ́tọ́ sì dé oní àlẹ́lẹ́sẹ̀ alìgbáńtà bọ́ọ̀lù oní kèfè rí alìlòkú méjèèjì ìyẹn ló fi jẹ́ títí hadith àlẹ́lọ́ Muhammad sallallahu alaihi wasallam tọ́sọ̀ yìí pé níbi hadithi albida ó ní inna asdaqa alhadith kalamullah wa khayra alhadi hadi muhammad sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin ẹ parí wa kullu bid'atin ضلاله gbogbo ń jẹ́pẹ̀ ní bídí àkíní bọ̀láàlà kí ni tó máa bọ̀láàlà àánú ni ẹni pé kò sí lójú ọ̀nà gbogbo ń jẹ́pẹ̀ ní bídí à nínú sẹ̀rí à kò sí lójú ọ̀nà ó ti kùnà kòrónà lọ ọlọ́run ọ̀bọ̀ mi gbà lọ́wọ́ ìjọba sí bọ̀láàlà àwọn agbọ́dọ̀ tó máa bọ̀láàlà fún tùmọ̀ kan péré ká pé bọ̀láàlà gbogbo bídí àwọn ó ti di kínú ó ti di kúrú ẹ bá túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kọ̀gbá torí pé nínú túmọ̀ bàláàlì òun náà ní kúrú wà nínú túmọ̀ bàláàlì òun náà ní kábàrù wà bákan nínú túmọ̀ bàláàlì náà ní kúrú wà kí ni o ti fi ọ̀dà kúrú wà láyé ìwé ìní wọn wí sí ọmọ bàbá wọn yìí làbí bàláàlì mọ̀ mi ìyẹn bí wọ́n yí pé bàláàlì á máa rẹ̀ fún láti fi túmọ̀ ẹ̀sìn tí èsì kòtò ayà àbí àdéhìí lọ́dàrú máwọn ọmọ àyà kan lọ́wọ́ tí wọ́n fi sọ pé gbogbo ẹ̀ tó bá ti bídíà káàbẹ̀rọ̀ gbìyà wọ́n ti gbàgbé bídíà kò sí bídíà kankan tá a lè pé kì í ṣe gbogbo ẹni tó fẹ́ pèrò ní ìsìn tó ní àwọn olùdílá ìlera ṣàìbá ọ̀rọ̀ yìí Allahu Akbar ilé ẹni bá ti lọ́dọ̀ wọn káàbẹ̀rọ̀ gbìyà torí wípé ó ti kí nìyẹn ẹ̀rọ àkùnfin bí díẹ̀ ndọrọ ìgbẹ́rẹ̀ nìyẹn rẹ̀. ẹ̀lẹ́sì èsì máa ṣàlàyé lábùdó bọ̀láàlà kọ̀ọ̀bá mu kí èèyàn lọ pé pé kọ́lọ́ pé àwọn olùdílé ẹ̀rọ ìgbẹ́ bá ń rọ̀ bí ológun ẹ̀rọ. káàdì yóò jáde ìgbà kó afọ ya tẹ̀lé àpè bẹ́ẹ̀ ìmọ̀ kò pé fún afẹ́kúndé àwọn ilé ẹgbẹ́ bí kò sí sọ fún wa yí pé kúkúrú pé sí méjì ó lè ní ọ̀sùn kankan náà ọ̀rọ̀ àdáni sọ̀rọ̀ bá wà yóò sọ́nà tí ń sọ fún wa pé àyè kúkúrú fún wa ọ̀rọ̀ àwọn sálà ọ̀dọ́ máa ń bó o ti rí ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ náà ni ó lè ní ọ̀sùn kankan tó pín sí kúkúrú méjì wọn sí asubára àti asubára àkàrí ìlú lọ́wọ́ àṣírkù kàfé yìí lọ́wọ́ ànábì òfin ẹbọ sọlọ bàbá rẹ ọ̀dọ́là pé ìkànnì asbar ìkànnì kíni asbar kò sì pín kúkúrú pé ìkànnì kúkúrú ńlá ìkànnì kúkúrú kékeré nígbà tí ọ̀wà pín sínú kúkúrú kẹrẹ́ à àwọn ọ̀rọ̀ ọlọ́run tọ́tọ̀ àtọ̀rọ̀ ànábì lọ́tọ̀ tó kì wá lọ́pàá yìí pé àhà àjẹpẹ́lẹ́ yìí

ó ti gbàgbọ́ pé sí méjì ọwọ́ adé lórí yá torí ikú ọ̀rẹ́ sọ́sọ́ ikú sí bí àpótí méjì nínú àdí ọwọ́ adé kò sí méjì òòrì pé ìwọ náà lọ ìwọ náà lọ ń pa ìwọ náà lọ nígbà lóṣù tó tọ́ba kan lọ́wọ́ tó lọ́wọ́ sí bí àwọn òṣìṣẹ́ méjì ṣírìkù náà òṣìṣẹ́ méjì kúkúrú náà òṣìṣẹ́ méjì àwọn tó wà jà kèbèrè lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ àpọ̀ lórí pé lórí kúkúrú òṣìṣẹ́ méjì anabi wa sallallahu alaihi wa sallam ó ti báàbò ní muslim kò sóró kọ wà kò dá ẹ̀rọ òkú téèyàn bá fún mùsùlùmí tó lọ ba oríire ọ̀dà yọ bàbà bàbà bàbà bàbà ńlá rẹ tọ́kọ ma àbọ̀ wa ti o ti tó wà ẹ̀sẹ̀ àwọn ìwọ̀n ẹni wọ́n mú ìjà lòun kùn tọ́ọ̀bá bá tọ́ọ̀bá bá mùsùlùmí jà tàbí ọba tẹ̀ bìrì pa àlẹ́bí ní kúkúrú náà sọ̀rọ̀ bá wà yìí sẹ́wọ́n bá mùsùlùmí jà ní ìsìn tàbí ọba pa mùsùlùmí kan kábírù sẹ́nu ẹnìkan gbà kó kábírù èsì kábírù ẹlẹ́sẹ̀ ẹni pé kúkúrú náà ní orí bẹ́ẹ̀ kúkúrú lóun náà kò pẹ̀lú. àwọn ti gbà pé kúkúrú méjì méjì wọ́n gbàgbé fẹ́ ẹ̀kọ́ méjì méjì àwọn àgbàdo bídíà méjì méjì bó o láti lọ́wọ́ nínú kẹ́ káńtì gbogbo sífù àti kúkúrú náà pé tàwa ìgbàgbọ́ náà lẹ́nu wọn kákùkù máa fi síkè nílá àná màkàwí kan lókè kábàwí kan níkàlẹ̀ ìṣèṣì bídíà ti lọ́ọ̀lẹ̀ ju sífù àti kúkúrú náà nítorí àwọn ọmọdé àti ilé pé sífù méjì lé ńlá kékeré ọ̀yẹ̀ká náà ẹ̀ ẹsẹ̀ gan lásán ọ̀dárí ẹsẹ̀ ó náà pẹ́jú mélòó méjì kàbáyé òun bẹ̀ sọ̀báyé òun bẹ̀ wọn kàbáyé méjì ìlànà mẹ́jọ fún wa lọ́wọ́ kò sì pé ní fún wa ó ní àtàbọ̀ sọlọ́mọ àlè wọ́sẹ̀lẹ̀ ìpìlẹ̀ àwọn kaba ìlú nìyẹn méjì ọkọ̀ ìlú ẹ̀ lọ́wọ́ ndị méjì yẹn nípa ní kù ọkọ̀ àwọn kọ́ kan náà wọlé ní sọ́ọ̀sì àti ní kúkúrú ni pé a máa ń lo àti máa lo fún kúkúrú náà. wọ́n sọ pé iná kàlá bí rọ̀lá lè dárí kọ̀dé. iná kàlá bí rọ̀lá lè dárí kọ̀dé. wọ́n tún rí sí ìjà yẹn padà nígbà ìwọ bàbá yẹn innaka wọ́n jẹ́ wílú bẹ́ẹ̀ kan lélẹ́yìn ẹ̀yìn náà wà bẹ́ẹ̀ تغير ذلك القدير mẹ́sẹ̀ tí wàá fẹ́ mú èrè wà báyìí èrè tó mú wá ni pé wọ́n ti fa àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo wọn ti fọ́ra wọn ti wá bẹ́ bíbẹ́ tí wọ́n wá bẹ́ kí ni wọ́n wí. wọ́n ní kùtù ló Yusuf. ọ̀tàlà ọ̀pà yọkùtùlù yọpa òkùtùlù pa gbogbo bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé àyínlù fún ilé rẹ̀ nígbà tó bá wá ní present tense tó bá gba gọ́mà tá a bá fẹ́ mú kọ́máǹdì ẹ̀ wá amúrú ẹ̀ wá hamza rẹ̀ yẹn gọ́mù láàbù kọ́tàlà yàkú tù tù yẹn la fẹ́ sọ̀rọ̀ tù ni ṣé gọ́mà lọ́gbà ìbáṣà gọ́mà kọ́ tó bá jẹ́ pé tù bá ti gba gọ́mà ajẹ́ pé kọ̀máìn lábẹ́ wọn adáǹkó ní amú alifu tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ló mú ẹ̀rẹ̀ ọgbà ó kò tó ìwé náà ni àwọn àjọ àkọ́ àjọ máa ti mọ̀sálásí láti bára fún wa àwọn mọ̀sálásí ìgboro ìbí náà sí bẹ̀rẹ̀ àdúgbò rẹ̀ fún mi tí wọ́n bá sàdúrà àjọ wọ́n á ní rọ́pà nípa ọ̀gá pàǹpàdé pàǹpàdé orí wa lásán orí ara wa lásán ní ọmọ ìṣọ̀rọ̀ bàtà ìyá ayé yọ ọlọ́mọdé ọ̀jẹ̀ wa kò sínú rọ́bà náà yìí sí bẹ́ẹ̀ ní rọ́bà náà ó ní abèrè fún oore ayé àti oore gíní àti oore ọ̀run kò sí ìyá ayé ń bẹ ìyá abúlọ́wà ń bẹ ìyá ọ̀run lásán lọ́wà ń bẹ àwọn àti ìyá ayé ìyá ọ̀run ọlọ́run ọjà jẹ ṣíṣe ẹgbẹ́ ìbéèrè ní nǹkan bí ìtọ́wà ń bẹ oore ayé àti oore ọ̀run ọlọ́run ti fún wa ṣe káwé lò ẹ gbọ́ yé ẹ̀yẹ ṣe àwọn jẹ́ máa ń ṣe rọ́bà náà kọ̀ọ̀kan fúra ara wa ìyá ayé ìyá ọ̀run ọlọ́run ọjà jẹ́ ìyá ọ̀run nìkan níbẹ̀ nínú ayà yìí orí ayé àti orí ọ̀run ní sinẹ́bẹ̀ nínú pé ẹ̀ka pé lọ́kọ̀ kan pé ara wa orí ayé àti orí ọ̀run ti fún wa sábà wá sí ìyá náà náà fi ìyá ọ̀run mọ́jà jẹ́ aláhùnmá àrífúnná àrí ẹni tó fẹ́ lọ náà wọ́n ní aláhùnmá muhammadu rasulullah ìdí wọn bẹ́ẹ̀ lè fi àrífúnná àríyẹn ẹ̀gbá àdúrà ń gan mára rẹ̀ ẹ̀ ti gbé àlékún kan wà mẹ́ta tọ́jà lè fi náà ṣùgbọ́n torí pé rọ́ọ̀sì kọ bẹ́ẹ̀ bù yẹn pàṣẹ díẹ̀ àyìnú ẹ̀ pàṣẹ àyìnú dàmọ́ rú pàṣẹ nígbà pàṣẹ. mo wá ní president ó lè yá ọ́rọ́ tàbí ọba rẹ̀ zoo yẹn ti dẹ́n tó fẹ́ hamza ó ó ní arúgbó tọba ní arúgbó kúnlẹ̀ ọ̀rọ̀ ogun tó kúnlẹ̀ omi rẹ ti mọ́tàlájú nàlẹ́yẹ àrà kéde mẹ́ ẹ máa ti àdúrà ọyẹ́ ní ìpínlẹ̀ o àwọn ọmọ kékeré àti bàbá wọn ni wọ́n mú máa ẹ̀kú wọ́n máa táyà ẹ̀kú yá làbí ìlú làbí ìlú ní yá làbí ìlú làbí ìlú ah! wọ́n wà wí sẹ́fí bá tẹ́lẹ̀ àwọn àìsàn náà làbí ìlú ní ibò nítorí ń gbé làbí ìlú ní ẹ̀ mọ̀ tí máa là sí wọn gbá mi létí ó yá là sí wọn àwọn bá gbé bàbá máa gbé yá là sí àwọn máa gbé là sí bu ni yá là sí là sí bu ni wọn ò bá látùfà yẹlùtùfù fọ́ yẹn ayélujára yẹn yẹlùtùfù tù yẹn lọ́nù lọ́ba tọ́ba ti fẹ́ mú kọ́ báyìí yẹ wa kí ló rí orí kúkú ló rí. tọba bá sì ní alidu ọgbà bí alidu tí náà dáhùn bàbá máa ń owó lórí irú ẹ ní okòtò lóró sọfà. wọ́n ní tọrọ fẹ́ jásílẹ̀ sẹ́ni kéèké sọ̀rọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ìyẹn wáyé pé wọn yẹn ọmọ wa gan ibi àwọn wọn ò jẹ ẹbẹrẹ láti bẹrẹ. ìdájọ́ tó lágbára jù ní ẹ̀rí bẹ̀rẹ̀ wọ́n ní ó kó tù lóòrùn ah! kéèyàn ó lè gbá jáde lẹ́nu pé ẹ pa yóò fúpa lẹ́ẹ̀kan láì dẹ̀dẹ̀ ó yíwa yí pé wọ́n ma ẹjọ́ coordinate meeting ọmọ meeting ọ̀sẹ̀ ọmọ ẹ̀sìn púpọ̀ gbogbo ẹjọ́ bá lè kú dùn bẹ́ẹ̀ náà tó bá mọ jáde tó bá lè coordinate meeting kò wọ́n ní okùn tòlú ekpa ẹ̀pà yóò dúkù kàkíwọ̀ ọkùnrin ó ní ẹ̀pà yóò dúkù ẹ̀pà tó òun ní sọ̀rọ̀ sóun náà sì mẹ́ sẹ́mọ̀ pé ẹni tó mú màrà yóò bàbá tí mẹ́sàn láti máa gbé òun náà àtẹnìkejì àtẹnìkẹta kòrán ìwé wà fún rẹ́rẹ́rẹ́ àti nílò ká orúkọ ẹ̀ torí pé níta fókọ̀sì nínú súra ìtàlẹ́rẹ́ náà yóò sùn èyí tó bá jẹ mọ́ ká dárúkọ ìmúra tó fún ìyàwó ọba má tí ò nílò orúkọ ẹ̀ wọ́n tó yóò ọgbà méjì ló mú wá ó ní ẹmú kan nínú méjèèjì tẹ́ ẹ bá ti lè mú kan nínú méjèèjì ètò yín èròǹgbà yẹn ọjọ́ àwọn ọmọ ẹ̀yà wọn ẹ̀ àwọn bákan rẹ̀ yìí tí wọ́n fẹ́ àṣìkò ni pé wọ́n fẹ́ mú ìfẹ́ tara wọn padà kọ́ padà sọ́dọ̀ bàbá wọn kí bàbá wọn kọ́ fẹ́ràn àwọn ju yóò tó fún yẹn ìjọba ẹ̀mú nígbà tí ọ̀nà ìjọba ẹ̀mú jáde. Ìtí ọ̀bá ti rí máa ń tẹ́ ọ̀fẹ́ náà padà. Ẹ̀bí ní pé àwọn èdè òkùnjà wọ́n jáde nílé àwọn àtẹ́jọ ọlọ́run láyé òde òní. Bí bàbá ẹnìkan bá fẹ́ràn ọmọ rẹ̀ lọ, ju ẹnìkan lọ. Ìjọ fúlàní pé à ẹ̀dàkùn ọ̀fẹ́ mọ̀rọ̀ lọ yóò ta ní kì í bà sí ẹ̀ mọ̀. Tọ́m ma mọ̀ yí bà mọ̀ yí bà tó gbóná tọ́m ẹ̀sìn láwọn ẹ̀wà sí. Àwọn ilé ìgbé ilé ẹ̀kọ́ àìmẹ́jọ wọn ò gba gbogbo sábàbí náà jẹ́ nàá náà ń gbọ́ sábàbí tujú báyìí náà ń gbà gbogbo sábàbí ká lọ máa pàtàkì wọn yé lòlù wọn torí pé bàbá wọn ti fún wa níta òkú ṣùgbọ́n èèyàn ò lè má kú níbi ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lè jẹ́ rẹ́rẹ́ àyè wọn ò sì ní jẹ́ bọ́ ẹ̀kọ́ ni kí èèyàn lọ ọbẹ̀ nìkan wípé bá ń tajà tọ́ba ta fífúrú àlàyé yọ̀ọ̀ṣẹ̀ bọ̀ àtàtì tí ń jẹ́ ni o kò sí kọ́mọ̀ ìṣẹ̀bọ̀ ẹlẹ́mìíràn bá ẹbọ ní pé nígbà tó bá tó gbé kuru sí oríta nínú òòrùn ní wọ́n fún ọ ní nǹkan kan tọ́wọ́ máa pè ní wọ́n sọ pé kó ní nǹkan kan wá táàbì kọ àlùkò ráàyìn obìnrin ọlọ́kan tó kàn gbé ìdí tẹ̀tẹ̀bọ̀ ẹ̀jẹ̀ mẹ́tíríṣà wọn á máa gbà pé iná làwọn gba nǹkan yẹn kí wá ni wọ́n hàn ayé àlùkò ráàyìn wọ́n fẹ́ jẹ̀ hàn ayé àlùkò àwọn àbá àti

ẹ̀sì síbẹ̀ abẹ́ ẹ̀sì sínú kí ni ẹ̀fọ́ ọ̀jẹ̀ ẹ̀fọ́ ayé ti da yọ̀ làbí sùn ẹ̀fọ́ ọ̀jẹ̀ lẹ́ẹ̀kan náà kọ́lọ́ ẹ̀dá bọ́kẹ́tì mẹ́fà yìí kó lè bá àrùn ìdìnnà dáadáa sínú ẹ̀ ṣé kó lù lé òdò nígbà bá wá sí tán ó ti di kí ṣùgbọ́n wọ́n dáhùn ó ti ti kọjá àwọn èèyàn wọ̀nyí yìí jẹ́jẹ́ wọn máa lẹ́dọ̀ ọlọ́wọ́ ọba ó fi yíwájú bàbá wọn kọ́ wọn nípa òbí ó ti ṣàlàyé ṣírkù fún àti kúrò ìyẹn ni wọ́n fẹ́rẹ́ nìkan tó pílánì pé à babaláwo kan bẹ̀ ṣéwù kan bẹ̀ bẹ̀ kan yọba àtàjù wọn lọ bẹ̀ wọ́n ní fíjíkà yìí ogun. ẹjẹ́ apá ni tí wọ́n ti pa kání tí wọ́n rí pa ẹsẹ̀ wọn kọjá bí ẹni tọ́lọ̀ tàtà alátàtì ọ̀rẹ́ léwu púpọ̀ ẹlẹ́bọ̀nyọ́ ìwà ipá tàjẹ lẹ́bọ̀ọ́yá ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ń pè ní mahaba ní wọ́n pè ní mọ̀híbà mọ̀híbà yìí náà ọ̀rẹ́ wa kan mẹ́fà wà ní ìgbà jàìlíyà ó ní ìgbà tó máa ń tẹ jálà jù ó ní kíní kan náà lòun fẹ́ kọ́ wá bẹ̀rẹ̀ ó ló ti túyàn láti kọjá là mo ní kíní kan náà ó ní mọ̀híbà <laughs> ó ló ti túyàn láti kíkọ̀ ó sì yàn bá bá òun ọ̀tá wa ó ní sàbá pé ní nǹkan kan tó bá ń gbé bí ọba ta lónìí ọjọ́ kọta wà bí ọba ta ó ní olè pé ah, àbá àmọ́ta lónìí olè kí ni ní ti bẹ́ẹ̀ ṣùgbọ́n mo yíbà tí wọ́n máa ń pè máa hábà ó ló lè fihàn láti wíwọ́ ó lóun ìfẹ́kẹ́ nìkan wá bẹ̀ òun tẹ́nìkan bá wà wọ́n lọ pé kọ́ padà wà torí kó tó àṣírí nípa pé mo hẹ́bà ẹ̀mí gbogbo ẹni tí wọ́n máa fẹ́ kí nǹkan kan fẹ́ràn nǹkan kan tí ó fi fẹ́ràn tẹ́lẹ̀ tàbí kókó lè nǹkan kan fẹ́ràn kókó lè ràn kẹ́kẹ́ tó fẹ́ ràn tẹ́lẹ̀ ọ̀nà ṣètọ́ lọ́gbọ́dọ̀ ní tó bá fẹ́ fi. iná lókọ̀ àgbàbá nípa wà ní wàlá tàṣírù. ẹnìkan ò ní wá débẹ̀ àtúkọ̀tẹ̀ gbọ́dọ̀ wọn wà láti bó wọ̀dà. tó nípa báyìí àwọn méjì àwọn ọmọ ẹ̀yà àwọn arákùnrin yusufu wọ́n dábàá nǹkan léyìí wọ́n ní ẹpá bẹ́ẹ̀ bá wá pa àwọn ìtọ́rọ̀ ọ̀rọ̀ àrùbọ̀. àrùbọ̀ ṣùgbọ́n àrùbọ̀ àbí kẹ́ ẹ jù sí ilẹ̀ kẹ́ ẹ sọ́sí kẹ́ ẹ mú lọ sẹ́yìn ojú tí ò ní mọ̀nà ilẹ̀ sẹ́yìn kankan ọ̀hún tí ò sí ní mọ̀nà ẹlí mọ̀ ẹ lọ sọ́sí ìgbà ìrẹsìmọ̀ ìjà mọ́ àná. kí wọ́n lọ́pàá tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ yá kúlò. bẹ́ẹ̀ ni ó lè bá jẹ pé bàbá yín ojú rẹ̀ ó wà á lẹ̀ fún yín yóò rí ẹni nígbà tí dọ́fẹ́ mọ́ dọ́fẹ́ rẹ̀ wà ìrúgbà wọn tí wọ́n wọ́n pa nù yàtúlù lẹ́kọ̀ọ́ wẹ́jú àbíkù. yàtúlù lẹ́kọ̀ọ́ wẹ́jú àbíkù. ìmọ̀ yàtúlù òun náà ni pé yóò sòkò yàtúlù ni ṣùgbọ́n jà wá bo tọ́lá amúrù iná ni yàtúlù. tí kàmá ti wà níjà wá yọ ọmọ wà mà dùn yọ ọmọ níjà dùn àwọn tó lè lè yọ yàtúlù ni kùdẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí nǹkan ká ti dáwájú ẹ̀ tó kò ní tùkún fẹ́yìn ìlú yẹn bẹ̀rẹ̀ ní mọ̀ ọ̀tẹ́lù ààbò kàlá òní ìparí ẹ̀ ó ní àrùkù àrùn àràfi ẹ̀jẹ̀ àrùkù àràfi aláhùn adún ní àràfi aláhùn ló kíw àwọn àràfi ń ta ààrẹ mẹ́ta náà alébàtí wá àdíyá aláàrẹ àfi irun náà mẹ́tẹ̀ẹ̀ta alé wá ìyá tí ọba ní haraka lórí nù tí ọ̀la mélòó tó bá ti lá mélòó yóò fi kúrò lára àti aláwọn ẹ ẹ ti lè rí lọ́pọ̀lọpọ̀ ọgbà inú kọ́ wà ní ìparí ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà iná ní sábà máa wà tó bá ti wá tẹ̀lé àmọ́ parí náà parí ní pé yàtúlò yàtúlò ní èyí yàtúlò dákò wọ́jú. yàtúlò dákò wọ́jú àbíkú. tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ojú bàbá yẹn wà lẹ̀ fún yín yóò sì gbà tí yín padà ìyẹn fi wáyé pé nínú àwọn ọ̀nà tí àwọn tí wọ́n bá fẹ́ pe ìfẹ́ ara wọn padà sọ́dọ̀ ẹni tí ó fẹ́ràn wọn tẹ́lẹ̀ tí ó fẹ́ràn wọn mọ́ ni pé tí ń rí tí ò fẹ́ràn yín ẹmu kó máa jẹ ẹgbà lọ́wọ́ ẹ̀ àbí kẹ́ wọ́n náà tẹ́sí mú kúrò tẹ́ bá ti mú kúrò nítorí lọ́wọ́ tí ọ̀jọ̀ fẹ́ràn yín mọ́ yọ padà yọ padà sọ́dọ̀ yín ọ̀fẹ́ràn yín padà ẹ̀kọ́ sí mẹ́rin ṣùgbọ́n bóun láti wá mú kúrò lọ́nà ṣẹ̀rí àlàyé ìgbà mú kúrò bí yàrá lọ́kọ́ ń ọkọ rẹ ọwọ́ ti ṣẹ̀ra bóyá láptọ̀pù kan ọyẹ ṣẹ̀ra ó rí pé àkọ́kọ́ ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ráyìn ọlágbára aago méjì ó ti wà nídìí ẹ lọ́dà máa tẹ̀ kò sí ẹ̀ka ọ̀sán wọ́n á fún ọmọ bẹ́ẹ̀ mọ́ ní bẹ́ẹ̀ mẹ́lẹ́ mo máa tẹ̀lé kí bẹ̀rẹ̀ yẹn ìwọ̀kọ̀ ìwọ̀ ìyàwó tó dá lọ́wọ́ understand àwọn ayé àánú ara sóra nù ayé àtú lè ṣàyè tó understand tó àti kíkọ́ kọ́ ẹ̀rọ ìdílé kan lórí eight ní oṣù dé kó tó dé sára páàkì chájà láptọ́ọ̀pù nìkan kó o sì lọ sùn òpin ìpolówó wákàtí méjì ní di bátìrì yóò kú tó bá ti kú yóò pa á.

ìròyìn nìkan fún mi ní ìjẹta olórí dínà iná iná kan ní three thousand ó ṣùgbọ́n tó kún bọ̀ ó ní twenty five thousand naira ah, nàìjíríà ti bàjẹ́ débẹ̀ wọn èmi tí àwọn èèyàn ti ń rẹ wọn ti ń wá àlòkù gan ju tó kún lọ bọ́wá lọ́dọ̀ àwọn ọjọ́ ń ta páàdì àwọn ẹlẹ́dẹ̀kọ̀ yàbí àwọn ní àpáàdì ọkọ̀ àwọn àtijọ́ kan mú ní kí ní mọ́tò mi kan jó mú ní ẹ̀bá ń wá tuntun wá rẹ̀ wọ́n ń tuntun ọ̀gá ń parí tó kó bọ́ lọ́dẹ́ àtijọ́ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìlú ọ̀dà lọ́wọ́ tuntun tí ń bẹ lọ́dọ̀ wa sí èkì dọ́gba torí bá ayé wa yìí lágbára díẹ̀ àtúkọ́ lọ́wọ́ ti dìbò ayé wa yìí tó kún bọ̀ tẹ́lẹ̀ ká ló kù ọ́ wá dáa ju tuntun lọ ó fi yá tí ń gẹ ilé tuntun wọ́n kàn gbáwòrán sí lára lásán ẹni pé tí bá ń di tọ́ọ̀pù ọmọ àríyàwó mú kó lọ́dọ̀ ọmọ rẹ kò lójú pọ̀ sí ẹ máa ń pẹ́ lóṣù tẹ̀lá bọ́ọ̀lù kékeré kan fún mi. Ah, Abdullahi wà mọ̀ ń bọ̀ dájú ọkùnrin ẹ̀ mẹ́fà mọ̀ ń bọ̀ ẹ̀kejì mọ̀ ń bọ̀ kó lè kó sì bí kò lò bàbá tí ọmọ ń yóò sùn tálẹ́ ẹjọ́ mú sórí àjà. nígbàtí ọba ọmọ kékeré máa nǹkan wà tó bá fi sínú ilé yọ wá yáde nítorí àjà tí ò ní rí rárá kò ní máa bí ọwà tó wọ́n sọ fún kó lóhun yọ́kàn sọ fún ọ̀rẹ́ fún jẹ́mẹ́ta péré ní fi dájú ní ìdìbò ọ̀rọ̀ àwọn náà rí tí wọ́n náà sì ń tẹ́lẹ̀ ebó kìlọ̀ wá ó rí àwọn náà rí oríṣiríṣi nǹkan máa jẹ́ bá tó àjà ilé ẹlẹ́kọ̀ọ́ ọba nǹkan mẹ́kọ̀ ọmọ sí kéèké nǹkan obìnrin gánà wà mẹ́gbàgbà láti fúra tó obìnrin yọ ọkàn mú kúrò oníjọ́ mọ̀ ọ gbàládà ẹ̀ torí pé o ti tẹ́lẹ̀ bí ẹ̀ o lè wá fún lówó tó ti dédé kíní tó ẹ̀ kó wú ara ẹ̀ ló gbéra kọ́mà sẹ́fẹ́ ní bọ́ọ̀ yẹn jẹ gbogbo owó ìmọ̀gbọ́n ẹ̀ wọ́n ti dà níyàn sí pé owó kíní ẹ̀ ti mọ mọ́tò kíní ẹ̀ mọ́ sí kíní mọ́ lọ́gbọ́n ẹni bí ọbẹ̀ kúnlẹ̀ ayọ̀ ṣe oríṣiríṣi nǹkan ló lè lò tábàtì pé kíní kan ń dẹnìkan láàmú ẹ̀ mú lọ́sẹ̀ àwọn ọba kan Yúsúfù wọ́n mọ̀ pé rírí Yúsúfù ló bí ìfẹ́ tí ọba ti rí máa yọ padà sílé. wọ́n wá ní wọ́n sàkúnú mẹ́rin bá dè ní kọ́ńwá sọ lẹ́sìn. wọ́n sàkúnú mẹ́rin bá dè ní kọ́ńwá sọ lẹ́sìn. wọ́n ní wọ́n sàkúnú ẹ bá ti lè ṣe léyìí tán ẹ bá ti lè dán òun náà tẹ́bá ti lè rí ṣe ẹ̀yin lẹ́ padà di ìjọ tó dá ẹni rí níwájú ẹ̀ kọ́mọ́ sọ́ọ̀lì nínú ẹ̀ sọ́ọ̀lì sọ́ọ̀lì ó sọ́ọ̀lì nínú fi dún ìyá papọ̀ nínú kí ni pé sọ́ọ̀lì nínú fi dín ayé di ìyẹn rí lọ́dọ̀ bàbá yín yẹn ni pé bàbá yín ó padà fẹ́ràn yín kọ́wọ́mù bíbà yẹn ó rí bí a ti dárúkọ nǹkan kan tọ́jú ọmọ kọ́wọ́mù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí lórúkọ kí ni gbólóhùn ọ̀sùbà ìyẹn ó jẹ́ òye ọ yí pé nǹkan ń pè ní ọ̀sùbà tí wọ́n béèrè pé kí ni ìtumọ̀ rẹ̀ nínú èdè Arabic kí ló fi túmọ̀ rẹ̀ ọ̀rùn bẹ́ẹ̀ nìkan bá ní kílẹ̀ rí rẹ̀ sọ pé ọlọ́mọ ọba pè ní ọ̀sùbà lókè nínú àyà pera wọn ní padà ó fi وتكونوا من بعده قوما صالحين وتكونوا من بعده قوما صالحين بل وتكونوا إجابة لنا وتكونوا تكونون من الأفعال الخمسة من أعمال معهم تدعينه شأنه جرامة وما كنا الأفعال الخمسة تكونون أوامر àwọn àmà parí lórí tọ́lá tọ́bá ti wà láàyè jásùn náà lọ́bẹ̀lẹ̀ wáta kúrúnú torí pé wọ́n àwọn yẹn a ti di áṣù kí la ti di áṣù tẹ̀lé a ti tẹ̀lé yáàlù ó rí pé yáàlù tàwílẹ̀ kẹ́ yáàlù ní ìpìlẹ̀ rẹ̀ apawọ́ àwọn yẹn rẹ̀ torí pé wà láàyè jásùn àwọn ẹni wáta kúrúnú wọ́n jùmúlẹ̀ ilé ìtẹ̀lé yáàlù ló jẹ́ pé apá náà ní tẹ̀ náà ló jẹ́ pé wáta kúrúnú náà ìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n torí tọ́pa níwájú ọkọ yìí ó ti gbé nùnú parí mo ti gbé lọ kú lára rẹ̀ tó ti sọ pé wà á lọ sí wọn. part one kò lè parí nínú méjì náà wa sẹ́yìn mọ̀ pé ó mú ìmọ̀ràn méjì wà fún ẹ̀ tí wọ́n lè lò ìdá ẹ̀pá àrẹ ìdíjẹ́yìn òṣìṣẹ́ ìkẹtọ̀ rẹ̀ rí wọn.

ẹnì kan bá sọ láàrin wọn kọ ìlú kùránì wọn tó fún apẹ́mù láwọn àyè àníjù àníjù orúkọ kọ́lá kọ́ ìlú tí máa nínú wọn bá sọ pé ó ti wà láwọn àyè nínú tó rájọ wàjá Ọjọ́ lórí ọ̀pẹ́ ọ̀dárúgbẹ̀ ọlọ́run ti gbòrógbọ̀. Ẹ̀ fún Kùránì sí ìwé àròyé aláròyé kan jẹ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ ọlọ́dún ló ń mú mi ló ń mú ààlè fẹ́ra áwọn. Ọ̀pọ̀ ọlọ́dún ló ń mú mi ló ń mú mi ààlè fẹ́ra áwọn ọ̀dàlùfẹ́ bẹ́ẹ̀ náà lórí láti rọ fara àwọn ìlú nínú jọmọ bẹ́ẹ̀ tó yọ ewu kọ́ nínú ẹ̀ tọ́jú ọ̀rọ̀ sọ̀rọ̀ síkà kan ọ̀sọ̀ síkà tó sọ̀rọ̀ yìí síta ló ti wá sọ́lájà kan àti lára àwọn mẹ́wẹ̀ẹ̀wà lọ́wọ́ ìdáhùn ni pé lára àwọn mẹ́wẹ̀ẹ̀wà lọ́wọ́ torí pé àlọ́ kọ̀ọ̀rọ̀ sọ pé mìíràn lára wọn. kí lọ́wọ́ wí. láàtàmọ́jò lóòótọ́. láàtàmọ́jò lóòótọ́ rárá ìmọ̀ràn àkọ́kọ́ yẹn ilé ọ̀fárá náà ọ̀là ní ìlú ó lẹ́yìn gbọ́dọ̀ pa ó lẹ́yìn gbọ́dọ̀ pa yíṣù ẹni pé àti àtàtẹ́pàdé níbẹ̀ láyé alákọ̀ọ́kọ́ ó ní kó kóòtù kẹ́nu wọn lọ́gbọ̀n ẹ̀mí ẹ̀ lé pọ̀jù ẹ̀mí ẹ̀ lé púpọ̀ ọmọ àti bóyá olókùnkùn láàrin wọn olóyè kejì ó kó tó lọ ẹni tó wá lẹ́nu ẹ dáadáa tí ó dúró ti ẹ̀ ní láàárọ̀ lórí àtẹ́lẹ́ ti padà rà eléyìí tó kúrò lò wọ́n lágbàá lọ́wọ́ pé láàárọ̀ kúrò lórí àgbà wọn lọ́wọ́ kò lè tó báyìí àádọ́rí kọ́ fẹ́ràn rẹ̀ ju wa lọ lọ́wọ́ adé pé láta àhà láta tó ẹ má pawọ́ mọ́mọ́ sọ pọ́ọ̀tì yín pé agbọ́dọ̀ mo jìnnà kú ó lọ́wọ́ ìlú àgbà ìwà lórí wá sọ pé wà á ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́. wà á ìkúrò bí kọjá àti èso. ẹ̀jú nínú kòtò tó ń ṣe dáadáa bàyábà látara báyìbà tó ń ṣe dáadáa wọ́n máa ń pè ní kànga kànga yẹn tí ò ní dèrè dúkù ṣùgbọ́n tí wọ́n fẹ́ jù sílẹ̀ o tó ti dára ya lórúkọ ní ìgbà yára bá. Ẹ̀sùn sínú kòtò ọ̀rùn tẹ́nìkan kan ní ibi bọ́ bá ké ẹnìkan ní bọ́ Àwọn ọ̀gbọ́n ò ní èdè ó lè ọmọ ọ̀dọ́ ọmọdé méjìlá. Wọ́n á ní kankan yọ bí agbọ́dọ̀ bí ọba sí lọ́nà àbò yọ parọ́ ẹgbà ní òun nígbà tí ìgbà ìkí yóò lẹ́nu ìgbà tí kọjá lóṣù mọ́ kó nǹkan tó ṣe bí tẹ́ẹ̀sì ọ̀yá bá ṣe lójó ọ̀yá bá ṣe lójó wọn àti ìgbìmọ̀ wọn ọmọ ẹjọ́ wọn lọ́wọ́ àwọn mẹ́wàá wáyé wọn ọmọ ẹni tẹ́ ń pè lọ́wọ́ kí ni ó dájú débi pé kọjú ìrìn sínú kodò géńdé èèyàn ọ̀rẹ́ èèyàn bàbá kan náà ló bí ló jẹ́ pé hazard agbọ́dọ̀ ṣẹlẹ̀ tó tí a bá ń fi hazard yìí ojú yọ pọ̀ ní bó ti ń jẹ́ ọ̀yẹ́ kò ní kéta ìkólera ìlara ẹ̀gàn gbogbo àwọn nǹkan àwọn àyíká bá ti wà lára ìlú náà ní má jẹ́ ìlú yìí ó ní ẹ̀sùn tí ó ti dáadáa lọ́ba ké sẹ́nìkan kan ní gbóhùn ẹ̀ ẹnìkẹ́ni kan bá sẹ́nìkan bá ti ẹ̀fà jáde yóò jẹ́ sí pé àwọn tábìlà ni àwọn jẹ́ tábù ni wọ́n rí mú jáde kì í sí èèyàn kan gidi táwọn tí tábù bá rí mú yóò jẹ́ sí pé mímú tí wọ́n bá mú wọn ò lè mú padà sílé mọ́ wọ́n máa mú lọ sí ìdíjọ́ ti wá ní títà àti lọ́sẹ̀ náà lọ́sẹ̀ rẹ̀. ìdíjọ́ àti ní òṣù mi nínú òkòtò yẹn òun ni pé ẹni tí ń fún wọn ní àtàkì wọn ìdí àlọ́ ìgbésẹ̀ bá ti sì nínú òkòtò yẹn mọ́ màá àwọn ẹjẹ́ máa tọ́wọ́ kàyàrá oná làwọn àwọn onírìn àjò látara sáárọ̀ náà lè fi wá sáárọ̀ orin wọ́n ní ibi tí wọ́n fi sọ ìyàwó àgbà tí a ti wá Ibrahim bí tí a ń sọfẹ́ tí a fi pè ní sáárà náà lè fi ọba ànábì Ibrahim rìnrìn àjò pọ̀ ọba ànábì Ibrahim sáárà orin sára sábà ní sàìjára ẹni tó mọ ìrìn rìn kọjá rẹ bẹ̀rẹ̀ tó lọ́dún ní sàìjára àtẹlẹ̀ gbìràgbìrà ta ló lè rìn rìn mọ́tò rẹ ní òǹkà ní jẹ́ sàìjára ṣùgbọ́n wọ́n lo sàìjára báwọn ọmọ wọn yìí torí pé ẹ̀dẹ̀ àwọn ìdúró inú tí wọ́n ti jẹ̀ wọ́n àti pé ilé fún wọn kẹ́rin tó kọjá sí pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìdúró ni ó pè yìí wípé tẹ́sẹ̀ ẹ̀bá tí ó dúpé mo ti ní jẹ́ mẹ́ta lójọ́ rẹ̀ ó ṣe é ṣe kí bàbá àwọn obìnrin kò ṣe èdè ṣùgbọ́n ìtọ́jẹ́ sí pé bẹ́ẹ̀ bá rí òbí báyìí lónìí kó tó dago méjì ọ̀sán ẹ ti bá ní ẹ ti bá ní ti Lagos ẹ tẹ̀lé sí mi. wọ́n ní tẹ́ ẹ bá ti fi sínú kòtò yẹn kò ní lómi ìjọba lómi yóò kù sílẹ̀ lómi àwọn tí wọ́n sọ pé kànga yẹn lórí kòtò mi.

tẹ ẹ bá ti mú ní abájọ mú ní tá a tẹ́wọ́ ẹ̀yà kò ní lè wáyé wọn. wọ́n mú lọ jìnnà ẹ bá rìnrìn àjọjọ́ mẹ́ta ó ti kúrò ní gbogbo ilẹ̀ tó ti wá dé òpin ayé níta àtẹ̀fẹ́ náà nìyẹn wọ́n tẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá sọ fún wa pé ìrúkúrú tó ń bá iná ní àwọn tí wọ́n fẹ́ ju anábì Ibrahim alayisalaatu wasalaam tí wọ́n fẹ́ ju dínà nínú ìlànà àti parí ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ tẹ́rí fánù tẹkiníkì lọ́rọ̀ ìjọ ìjọ gbogbo èèyàn lọ́mọ̀ ọ̀rọ̀ ìdílé ìtọ́ tó ti fìlẹ̀ díẹ̀ ìdílé ìbátan ó ní òkú náà nǹkan kan náà ti ju ọ̀rọ̀ ìwọ́n tó fi pèsè ìjẹ́ lọ́nà tààlà kọ̀ọ̀kọ́ ní okútu lóyún súnfà awẹ́sọ̀ à ètò bí aláwọ̀kọ́ fi lówí okútu lóyún súnfà awẹ́sọ̀ àkókò àrùbá. ọmọ ẹ̀sọ́ mọ́kànlá eléyìí ní ẹ̀rùn kúrùn tó ń fa mo pàṣẹ níbẹ̀rẹ̀ ni o ni mo pàṣẹ níbẹ̀rẹ̀ ni o ní ìrìta láti ẹ̀ tí wọ́n náà bá sọ pé máa lọ jókòó jókòó tó bá wù ẹ̀yọ́ inú ẹsẹ̀ ní ojúkò yóò fi rí mi yẹ àjẹsí pé kò fún mi ní àjẹ ó ti ẹ̀ rẹ̀spẹ̀tì yóò sì sọ mọ́kẹ́ ń fún kó tètè tẹ̀lé lórí ojú torí pé wọ́n rí pé ọ̀ bí ẹgbẹ́ àtẹgbẹ́ jókòó ìyẹn ò bá wò gba bó lọ́jẹ́ tí wọ́n ní ọ̀gá mi ní àbí kó wọ́n wá ní kí n jókòó yẹn pé ìjókòó dọ́ba ṣe kò sí ṣùgbọ́n ẹ jókòó ó sì dàbẹ̀ ẹ jókòó ẹ jókòó bó bá wò yín o bó bá wò yín o rò pé ah, a pé kì ṣe. àǹfààní wa mi kí n jókòó ó jẹ́ òjòkó ó ẹni yìí pàṣẹ tán níbẹ̀rẹ̀ òní látàkùn tó lòyìn ẹ̀rọ lòyìn ṣùgbọ́n ẹ àdìgbòrò ẹ kí n tẹ́bí kẹ́ra fi fà á bẹ́ẹ̀ ti dúró sókè sínú kànga yìí nínú odò yìí nínú kòtò yìí kì í pé àwa lọ́wọ́ àwa ń ìdìbẹ̀ fún alùpùpù báyìí alùpùpù ẹmú lọ́wọ́ sókè báyẹ̀ ìjú kọ́ máa lọ́lẹ̀ tó ara àwọn mẹ́rin kò ti fẹ́ fún àyẹ̀lú ìfòyà rẹ̀ nígbà táwọn tó gbé pé àwọn tó fẹ́ lọ tàbí ẹ̀ ń gbé wọn ọ̀gbẹ́sẹ̀ rẹ̀ fún bìkan wọn ò gbé ìjìká rẹ̀ fún bìkan wọn ò gbé kankan kọ́ lára ìtì ọlọ́run wọ́n jù báyìí torí pé àlùfóònù ẹ̀ jù wọ́n ju àlẹ́ Ibrahim alẹ́ sọ̀rọ̀ àti wọn àti ẹ̀ ń Ibrahim sínú àríṣẹ́lá tó ṣẹlẹ̀ náà iná yẹn pọ̀ nígbà ẹ̀ kọ̀sẹ́ tó lè fi pèrèpèrè ẹ̀ màjàní ní wọ́n fi kẹ́lẹ́ mọ̀ bí bọ́ǹbà yìí máa máa ti ń gọ̀ báyìí ni wọ́n gbé sẹ́nu ẹ̀ wọ́n wá níbi iná ẹlẹ́wìrì tí ẹ̀rọ fi fẹ́ iná tó tóbi dáadáa wọ́n ti gbé ha ẹnu kíní ẹnu kíní ìwọ́ni kìrìkìrì náà ń tóbi púpọ̀ àwọn òlédè bẹ́ẹ̀ one two tèrè wọ́n kàn tí atẹ́gùn ni ó sì ju àlẹ́bí Ibrahim póò sínú náà bẹ́ẹ̀ náà ni wọ́n ní àlùkù ẹ̀jú bẹ́ẹ̀ ọba lè kán lápá kọ́kán àlùjálẹ́sẹ̀ kọjá ìpẹ́ náà wọ́n pa á. يلتقطه بعض سيارة يلتقطه بعض سيارة إن

òun náà ni àkáàmù lókùbà wà lápẹ́fọ́ ìdájọ́ ṣẹ̀ríà tí ń sọ fún torígbó ní yálùtà pẹ́fọ́ ẹ̀ pé àwọn èèyàn àwọn lẹ́rìn àjò wọ́n gbé wọ́n gbé wọ́n jí gbé wọ́n lọ tà nínú ṣẹ̀ríà anídàjọ́ fún kárí nǹkan yìí wọ́n ń pè ní àdókùbà tàbárí nǹkan yìí lẹ́ra ṣẹ̀ríà anídàjọ́ tó ti jẹ́ èmi ni wà àwọn ìdájọ́ rẹ̀ báyà tó máa ní sí ábìrìbẹ̀ máa ní ọjọ́ rẹ̀ lọ́wọ́ ní àtẹ̀lómọ̀ ní àlọ́. bákan náà àmọ́ ọlọ́mọ ẹni nù tẹ̀lé à kí ìdájọ́ ọmọ dáàrí làkíkù náà ń pẹ̀lẹ́ wọn ọmọ dáàrí ikú láti tí abájúlé jùlọ máa náà ayé abájúlé àwọn tẹ́ ń kọ́ máa ń gún tẹ wọ́n ń gún tẹ kí ìdájọ́ ẹ̀ ló ti dá lókùnmọ̀ fún ìdáàmú kọjá bẹ́ẹ̀ o ìdáàmú akẹ́kọ̀ọ́ bí ọmọ tí ò ní ìyá àti ẹgbẹ́ sí kòtò tẹ́gbẹ́tẹ́ tí ojú ọ̀nà àwọn ẹ̀rí àwọn tó lọ bẹ̀rẹ̀ sáàmù ló fi pẹ̀lú ẹ̀ ilé náà àgbọ̀ ìṣàlọ́ ṣàbàràkọ̀ tààlà á sì lọ mọ́ ìta ànágbà Yusuf bákan náà àrí sọ́lá tó ṣẹlá ìlọ́jọ́ sí pé nígbà tí wọ́n ti mú mọ̀nà wá ọkùnrin kan ti tẹ́lẹ̀ wípé nọ́mbà tù yẹn láti á sì fi mọ̀ kàga ní torí pé tó ọmọ àtọ̀ wọ́n yẹ ti ọ̀nà wo láwọn àgbààgbà táàbì mú débi táàbì lọ sí sínú odò sínú kàga sínú kòtò bó láti rí plan rẹ̀ ìmí àlá tó máa ń gbọ́ báwo ni a ti plan báwo ni a ti san bàbá báwo ni a ti tẹ bàbá báwo ni wọ́n ti lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín fún bàbá tẹkíníkì wo ni wọ́n lò báwo wọ́n ti ṣe eléyà àwọn ọ̀gbọ́n ní ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọlọ́run ìtàbá ọ̀sẹ̀ àádá ọlọ́run bá bí ọ̀pọ̀ lágbára ayé àtòkù rẹ̀ ìta gbọ́n lọ́jọ́ kọ́ńtà àbàlẹ̀ fún wa gbogbo wa pátápátá tàjókù sí ibi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yóò sì ti wá náà ìwà wa dára kọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọkọ̀ ti wá náà àwọn dáa ti ti ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yóò sì ti wá náà àwọn dáa fara balẹ̀ kọ́ ọba ọlọ́wọ́n fún alówó tó ń da lọ́kàlẹ́ ọ̀làgbọ́ra يبارك فيك الله يا أنت شيخنا ويجزيك خير الجزاء الذي يجزى ورب الحماية يحميك من كل ولكل كل مستشار مصيبتي جزاكم الله خيرا kọ́lọ̀ kọ́lọ̀ tó wà fún ọlẹ́sìn dáadáa. Bí a fara balẹ̀, ẹ mọ̀ pé ní ọjọ́ orí tó sábà fi tí a fi láǹfààní láti béèrè léèrè lẹ́nu nípa wọn kò fara balẹ̀. So ẹ̀yẹ ká fara balẹ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ó tẹ̀lé lọ́wọ́ ń bíbà yìí. Ìdọ́gbọ̀n ọ̀pọ̀ ìrọ̀ṣẹ́ ọ̀nà a ní pé ẹni tí àbúrò máa bẹ̀rẹ̀ lága owó lọ́wọ́ rẹ̀ láti fi pe oògùn àmọ́ kò lo oògùn kí ni ìdájọ́ ìdájọ́ tó fún wọn lówó tí ó ti fi ẹbọ àti kò sí ọ̀bọ̀ tí a ta. ẹni tí àbúrò máa ń rẹ̀ gba owó lọ́wọ́ rẹ̀ láti bá a fi ṣe òògùn ṣùgbọ́n kò lo òògùn náà kí wọ́n á ní ìdájọ́ rẹ̀ látàrí tí fún wọn lówó láti fi ṣe òògùn náà. irú òògùn wo ló fi. ọ̀gbọ́n ọ̀rọ̀ àyẹ̀fọ́ ọ̀tọ̀ irú àwọn àbẹ̀rẹ̀ bá ń náà níbi ìfẹ́ǹtì ọ̀sọ́ lóògùn tó oògùn abẹ́rẹ́ gbọ̀ngbọ̀ ló ti àbó oògùn oògùn tọ́jú ara tó bá yẹ kó oògùn tọ́jú ara ni òtú ara mẹ́ ọjà torí pé oògùn ọlọ́run ọba tọ́jú àìsàn ó ti jẹ́ oògùn ẹ̀jẹ̀ ẹni tó mọ̀ mọ̀ àwọn tí ó sì mọ̀ mọ̀ èmi tó kò láì tàbí olóògùn abẹ́ ọkàn alábi ti sọ lọ́dọ̀ bá wà rẹ̀. àti ìtọ́ba ti ní ikú lóògùn ikú ti yá olóògùn ọ̀nà ni àdìhàrù ṣùgbọ́n tó bá jẹ́ pípé tó béèrè ní oògùn abẹ́nú gbọ̀ngàn ìyẹn tí ẹ bọ́ wà ń bẹ jẹ́ máa ń kọ̀ọ̀kọ̀ àwọn ó dùkú bọ́ yẹn tẹ́nu àwọn ó mú ìwé ọwọ́ jọ máa tọ́lá gbogbo àwọn ilé yẹn bọ́ ni ìdájọ́ olóbìnrin bẹ́ẹ̀ tọ́lọ fún àbúrò ìyá ẹ̀ lówó fún fífi oògùn ìdájọ́ rẹ̀ ní tó ti tẹ̀sí pé kò lò ó ìdájọ́ ẹ̀ ní pé ẹlẹ́sẹ̀ ìlẹ̀ lẹ́wọ̀n torí pé kò lò ó tọ́ bá lò ó ọ̀dọ̀ ìdájọ́ ẹ̀ àyè lóhùn gangan fara rẹ̀ lẹ́sẹ̀ ìdàgbọ́ lọ tó bá níwájú ọlọ́run ọba rẹ̀ òṣèlú ló gbé wàdà wípé ọdẹ́sẹ̀ kó o sì ronúkú wà láti láyé tó fi kó láyé òní owó rẹ̀ ti mú kaba mọ́ tó bá ti dé báyìí má bójú wáyé mọ́ bá ìdílé ayé rẹ̀ ìdílé rẹ̀ tẹ̀ mọ́ náà wáyé kó wù wá. pé ẹni tó lálàá ìgbọ́nú àlàjò láti pé ikú wa nǹkan tí ìkan náà wá ní orí kìí ti ọlọ pé kí wọ́n á ní ilé ìtumọ̀. ẹni tó lálàá kí ni bẹ́ẹ̀ rẹ̀ kí ni bẹ́ẹ̀ rẹ̀ fún un ṣe. iṣẹ́ kí lẹni tó lálàá yẹn ti.

wọ́n ní pé àwọn Yorùbá máa ń sọ pé kí ó lára tó ń gbowó lójú oorun pé kó tẹ pápá bẹ́ẹ̀ nítorí títí ló ń sọ. bẹ́ẹ̀ bá lára bọ́ ọ̀rọ̀ owó lójú oorun kò ní ìtumọ̀ kò ní ìtumọ̀ náà ní Yorùbá sọ torí pé ọba lára bọ́ owó lójú oorun lọ́wọ́ ẹ̀ sí lójú kò ìrìnmọ̀ tó ti rówó lójú owó ń bọ̀ ní wọ́n ń sáà àti tọ́jú fún wọn ni wípé má lè ròyìn pé owó lórí wọ́n ti gbà wọ́n gbà rírí owó lójú oorun kò ní ìtumọ̀ torí pé kò sí ọkàn àti tó jẹ́ sí pé àyíká lójú lókù tó wáyé bọ́ lọ́wọ́ owó mọ́tálásí nì ó ní ìtumọ̀ wọ́n á ní mo rówó tí bàbá bàbá mi ó kú lọ́wọ́ báyìí ó ti kú fún mi ó ní tùmọ̀ ìyá rẹ̀ mọ́kàn sáńdà tàbí mo rówó lásán kò ní tùmọ̀ nínú àlà èrò ọkàn rẹ̀ lọ́wọ́ àbọ̀ lójú owó ní àwọn èèyàn àbá owó ní owó jókòó kó tó sọ lálẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn yọ ṣẹ́kì fóònù ẹ̀ balance àbí òní kí lọ́wọ́ balance báńkì tí yọ lọ wò pé báńkó wọn jẹ nǹkan tí tó sùn ọ̀pọ̀lọpọ̀ làwọn arúgbó ká tó sùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ni àwọn ìfẹsẹ̀lẹ̀ oníṣẹ́sẹ̀ owó ni wọ́n kà sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó báyìí bí ó ti ká yóò ronú ẹ̀ pé lágbájá jẹ́ bí ten thousand ni wọ́n gbà lọ́la tọmọdé jẹ́ bí kí ni wọ́n gbà lọ́tọ̀ọ̀la owó tá a fi ronú ká tó sùn lálálẹ̀ àti tá a bá rí lá pààrọ̀ nọ́mbà tírì tá a fẹ́ àlàyé náà lọ́wọ́ ní gúrùpù nọ́mbà tírì lọ́wọ́ nígbè ní tá a tá a rò á tó sùn ní àlàyé kò ní sùn náà. ẹni tó ń gba àwẹ̀ tí ó gbọdọ̀ gba àwẹ̀ níra wọn. àwẹ̀ kàpáwọ̀ tó yẹ lẹ́sẹ̀ tó wá ń gba àwẹ̀ láti fi hàn. ṣùgbọ́n àwẹ̀ yẹn wá bọ́ sí ọjọ́ ọdún léyà tí wọ́n sọ pé èèyàn ò lè gba àwẹ̀ lọ́jọ́ ọdún báwo ni ẹgbẹ́ òkú. kò ní gba àwẹ̀ ọdún yóò sọ pẹ̀lú. àwẹ̀ owó ní ẹ má jẹ́ kàfàrà tí má tẹ̀lé wọn. ọ̀pá àyàn àbí ọ̀pá àyàn àbí. bẹ́ẹ̀ ẹni tó ní kágbà ní mùsàtàbí àyìn òun náà ni ànábì rẹ̀ sọ wípé ọjọ́ ọdún ilé àdìsúnú ẹ̀ gbọdọ̀gbà wọn agbọdọ̀gbà kò sí ó lè máa gbà wọn lọ́dún á sì ní jọ náà mùsàtàbí àyìn náà tó bá jọ sí ọmọba ọgbọdọ̀ sí àtọ́jú òsínú àtọ́jú léyà yóò sí ẹni tó béèrè béèrè lẹ́ẹ̀kan yẹn tá à ń bi léèrè bí ọ̀nà tí ọmọ àwọn ìdáǹdà ń béèrè títí bá àgbẹ̀ dá yín ló àyẹ̀yìn dáhùn àbíkẹ́ dáhùn dáadé wípé ẹni tó lọ rí kọ́lọ̀ oríṣiríṣi lójú àlá iṣẹ́ ẹtí ní ń ṣe tá a bá máa tẹ́tí ṣe àmọ̀ àrẹ́lú kọ́lọ̀ tó rí lára ara ló ti rí pé tí ó máa àwọn ìjọba tẹ́bá lè dáhùn yìí pé iṣẹ́ tó tún sí kí ni bẹ́ẹ̀ ẹ̀ tó ń sọ yàrá pé wọ́n ń fún ní ẹ̀kọ́ láti fún bàbá ẹ̀kọ́ kúrò láàrin bí àwọn ìwọ̀n kan lọ́jọ́ báyìí bàbá yẹn wà dáwà ló wá ẹ̀rẹ́ ló ní kọ́kọ́rọ́ kọ̀ǹpútà ìlọ́wọ́ ẹ̀rẹ́ ìgbàgbọ́ ẹlẹ́kẹ̀jì níbi iṣẹ́ ọ̀pìn sí gbangba ta wọ́n fi ẹ̀mí ló kù lọ́wọ́ ìgbàgbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn kúrò olóńgbọ́lá tó ka sọ́ọ̀tù ìwé kàdí parí ìgbàgbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn kúrò olóńgbọ́lá tó ka sọ́ọ̀tù ìwé kàdí parí láti kò bóyá ó fẹ́ mu omi yẹn. omi ìwú. ó fẹ́ lọ ó fẹ́ lọ bu omi mu nígbà tó jí láàárọ̀ níjọ́ tó dáná tó kàtà tó lè kéde parí ó lọ bu omi wọ́n kó ṣe bu omi báyìí tó jáde kó ṣe bu omi ó lọ́wọ́ á fi ìgbéjà káwọ̀ kọ́ ọ̀run lójú gbogbo tí wọ́n ń béèrè wọn ni pé ó ṣe ṣe lọ wá àwọn èèyàn ò ní ọ̀rẹ́ ti ṣàkàwọn èèyàn lọ́wọ́ oníbòmí náà lè wípé ẹ̀sùn fi kó lálàá bí ẹ̀mẹ̀ta wọ́n ní alákọ̀ọ́kọ́ pé kó lálàá pé bàbá rẹ̀ tó ní kọ́kọ́ lọ kọ̀ǹtínà láì tó fi kí àwọn èèyàn bọ̀ lórí pé òun kò lè dá àwọn èèyàn lóko bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fún ní kọ́kọ́ lọ kọ̀ǹtínà ẹlẹ́ẹ̀kejì pé wọ́n pè síta lójú àlá ẹ̀rọ pé wọ́n pè síta ní ṣiṣẹ́ wọ́n lè fún ní lérò ẹlẹ́ẹ̀kẹta kó lálàá pé òun kà tó wọ́n kò mójú nígbà tó yí òun á fẹ́ ọjà káàrò kan wá olóògùn èyí ìgbìmọ̀ ìrìnà ṣe. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí gàgá ọ̀pọ̀ òun lórí kọ́kọ́ orúkọ ni pé kó mú wá sí orí báyìí. Bàbá mú jàkà rẹ̀ yẹn wá màá gbàgbọ́ pẹ̀ lójú lòlò. Ẹ̀tọ́ kan pé kó mú jàkà rẹ̀ yẹn wá kó lójú náà dúró fún wáìtì lọ́yìn. Èsù ní nílò àwọn ènìyàn. Kí wọ́n ti máa rò pé kí ìjàkà wá ti kọ́ àwọn lójú. Àbúrò ọ̀sẹ̀ ọlọ́mọ ìjà káwọ̀ tó kọ́ yìí fẹ́ wọlé dáadáa mo sì rí gáńtì kò túmọ̀ sí nǹkan kan kódà mo tún máa fẹ́ ń tí ásàrù fún lọ́wọ́ ni mo bá ń jẹjẹ mọ́ mo bó ń jẹ mọ́ alátakùn mo bàjẹ́ mọ́ lọ́wọ́ ebókè yìí náà ní ọ̀tà bàbá burú kọjá láwọ̀ kò ní nǹkan kan ní ìjọba ní anáduwa sọ́dọ̀ bá wà ní ọ̀sán nígbà tó wà ní báàrò fèrà báàrò báàrò nígbà tí ń lọ tọwọ́ náà kò lò sọ́dọ̀ bá wà ní ọ̀sán àti àbúgbàtì rìwáyà sọ fún ayé pé aláǹtakùn ta òun tó ju ẹ̀

lẹ́yìn ìgbà náà ọ̀tà ló tún kàdánwò àdúgbò bá fún kọjá káwọ̀ ọ̀yẹ́ kó tó owó ìhàn rárá tọ̀ tó náà bá ka sọ́nàbì ní mọ́tìkì lójú wọn wáyé pálá ààrẹ lè yọ yọ tó bá ka sọ́nàbì mọ́tìkì lójú àlẹ́ wáyé aláìsàn bá ní yọ ó fi kí ni tó bá ti jẹ́ kọ́ ọmọ ń dẹ́sẹ̀ kó nírọ̀jà òjò ó kó inú ẹ̀sẹ̀ ọwọ́ àlọ́wọ́ ní kálukú máa ń ṣe lọ́wọ́ tó tó bá ṣe lọ́wọ́ jù ní pé bẹ́ẹ̀ bá já láìsí tó bá ka sọ́ọ̀tì mọ́ni yóò tẹ̀ sí yóò lára àgbà insha Allah ta'ala tó bá kà dáadáa nípa yìí ẹni tá a wí ní ìjọba ẹgbẹ́ sọ́ọ̀tì mọ́ni kìlọ̀ ká lóòótọ́ tó ti dààmú tó kéwù tó ti mọ̀ sọ́ọ̀tì mọ́ni kìlọ̀ ká tó tọ́ba yẹ kọ́ bá ké lóòótọ́ láti bẹ̀rẹ̀ lópin ìjọba ẹgbẹ́ àìsàn àìsàn ojú mi ti dẹ̀ ní àìsàn ara àìsàn ẹ̀mí àìsàn ọkàn kò sẹ́ńtì ń bẹ tí ọ̀la àìsàn lára àìsàn ara lè mẹ́tì lára rẹ ṣùgbọ́n àìsàn ẹ̀mí ń bẹ fún gbogbo wa ó ní ibi tó ń banú jẹ́ sí ọ̀sẹ̀ ọlọ́run ibi tí bàánú jẹ́ wà ní àìsàn yìí tí àbáta fúlàtì mọ́lì lójú oorun kọ́pọ̀ bàbá rẹ̀ ìtọ́jẹ́ bàánú jẹ́ fún yìí ìtọ́jẹ́ àìsàn ọkàn fún yìí yóò sì ayọ̀ fún bàjẹ́ ẹnu tó máa dáa lè fún un gbogbo ẹni ní agbábílò pàgbà ní àbùkárò àdàm àwọn àlàtò ní ìtumọ̀ tó ti bá nà. ẹ pé bàbá ẹ pé bàbá sẹ́ńkì kúrò ọ̀gbọ́n bàbá aláìsí kò lẹ́nu. Thank you Wọ́lẹ̀ ìdí ọmọ ìgbàdúrà, ìrí ìgbàdúrà náà ni ó ti ẹgbẹ́ ọlẹ̀ ìdí kan bẹ́ tó sàn. Nígbà tí ó wà sí náà lọ́rẹ̀ sí lálà, ó wá bẹ̀rẹ̀ sí àwọn ìlú tó kú. Tí wọ́n mọ́ ń gbogbo ìgbìyànjú. Eh, è male èmi ara bí ìbéèrè lọ́wọ́ ní ìbéèrè náà àdúrà tó ti dúró àdúrà wò sádùá àdúrà ní àbádùá àdúrà bóòlù ẹ̀sẹ̀ irú kí ló ti ṣe yára tó gbẹ̀ fà ní àbí àhámsà kọ́kọ́ aláwọ̀ yára. ọ̀tẹ̀ wọn báyìí lásán. ọjọ́ wọlé ìgbé wọ lọ́wọ́ fún mi ní gàlá fún mi ní gàlá títí kọ́ pa nǹkan kan kò sí ká kankan ní pípa kankan ọkàn tó ọjà àjọṣepé àjọ ìlú eku lẹ́yìn ilé ohun ọkọ̀ ayé wa àlà lójú àlá kì í tayọ kì í léyìn kì í tayọ. gbogbo kọ̀ǹdíṣà lọ́wọ́ bá gbà lọ́wọ́ bá fi yé lójú àlá kì í tẹ̀sán nù. tọ́ba tí wàá rí wẹ́ má sọ̀rọ̀ yẹn kan àti kọ́ alẹ́ kọ́ nǹkan méjì àbí ìlà kankan yẹn lọ́wọ́ sí tọ́ba tí rí wẹ́ tọ́ba tí gbé àbúrò kàtàkùn lọ́wọ́. rírí ikú lójú àlá ẹni pé yóò túmọ̀ sí bẹ́ẹ̀ fún náà ni pé àwọn tó ń sì jàǹbá rẹ̀ yóò túmọ̀ yìí àwọn ọmọ ẹgbẹ́ tó wá yára ìyàwó àbílára ọmọ àbílára ìṣẹ́ àbílára ọ̀gá àbílára ẹgbẹ́ wà lábẹ́ rẹ̀ ní ìṣẹ́ rẹ̀ ní kúkúrú rí ní olúgbà rẹ̀ kì í tayọ̀ tí àwọn rí kó ti nǹkan méjèèjì ta ogun àti pàápàá jùlọ tó bá jẹ́ pípẹ́ àwọn ìṣòro ti kéékèèké lónìí bí èdè ńlá wọn ń sàlàyé mu orí náà sàlàyé mi fún àwọn kéékèèké lánàá àwọn ẹtù ẹrẹ àwọn ní aburú wọn ní rírí irú rẹ lọ́jọ́ aburú ju àwọn tó ti kàn lọ náà gbogbo ẹ̀ náà kò sí dáadáa lára rẹ̀ kò sí rírù والله تعالى اعلم صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته